yeah wọn máa gbé bá yín sìn máa wọlé wọn máa gbé wá sìn ẹ máa wọlé kò tọ́pẹ́ kò tọ́pẹ́ kò tọ́pẹ́ all right okay ẹ ṣe. mọ́mí ẹ má bínú mà ẹ má bínú mà mọ́mí owó tẹ sọ pé ẹ nídìí owó fẹ́ fowó owó yẹn ṣe. lóòótọ́ ló pọ̀ fẹ́ fi fọ́mọ mi ní owó iléèwé. iléèwé ọmọ lè hmm. fẹ́ fi sùn. bẹ́ẹ̀ni. nítorí ó jẹ́ pé iléèwé ọmọ lè fẹ́ fi sùn ẹ̀wọ̀n mi. bẹ́ẹ̀ni nílé ayé yìí gbogbo tí wọn bá ń ṣe gbogbo iṣẹ́ tí wọn bá ti ṣe lásìkò náà fi ọ̀rọ̀ education kún torí téèyàn bá fi ọ̀rọ̀ education kún ẹ̀yìn ni a máa bá rẹ̀ a wá máa ká lára tó bá ráwọn tó jẹ́ pé wọ́n fi education kún títí wọn tó ń lo wọn wájú nítorí ìdí eléyìí wọn àfọ. ẹ ṣe mo dúpẹ́. má ṣe má ṣe má ṣe mo dúpẹ́ o má ṣe nǹkan ẹ ṣe má ṣe. àwọn ọmọ tí náà máa ra láàánú láàánú ò ní wọ́n wọ́n lágbára ọlọ́ọ̀bì kíbi táwọn ibà wà lọ́wọ́n arán aláàánú sí wọn wọn pàdé aláàánú bẹ́ẹ̀ ṣe ṣàánú fún mi ọlọ́wà ṣàánú fẹ̀yìn náà agbára ọlọ́run àìṣe mo dúpẹ́. ẹ wá mú tó ṣe rẹ mọ mi ò ní káàṣì nínú ilé báyìí àmọ́ tó bá ti di láàárọ̀ ọ̀la màá kọ ṣẹ́ẹ̀kì fọmọ mi màá ní kó ló bá mi gba owó yìí fún mi láàárọ̀. ìṣèwádà fún yín á dáa fún yín á má dáa fún yín o lágbára ọlọ́run a máa dáa fún yín àtúbọ̀tán yín á dáa lágbára ọlọ́run máa dáa fún yín. ẹ ṣe mo dúpẹ́ sá. Ah, àmọ́ mi ò ẹ yí dá. Ah, ah, kò tó yẹ máa kò tó yẹ rárá. ṣe mo dúpẹ́ gan-an ṣe mí náà lè tètè dá padà màá tètè sáré sọ́tún sáré sósì màá dá owó yẹn padà ẹ ṣe nígbà tí o ṣòwò bàbá ìjẹ̀bù kí ń dá padà kí n ṣòwò bàbá ìjẹ̀bù. ẹ pé tí bá ti rí. mo fún yín ni màá kò tó yẹn máa mi ò dìde kò tó yẹn máa ẹ ṣe yọnu yes ma yes ma. Àtọ̀ni, hmm. kí ni mo gbọ́ tó ń sọ pẹ̀lú ìyá tó wọlé ń sìn? Gbogbo nǹkan tó bá ẹ̀ sọ pátá ni mo gbọ́. Kí ló dé ṣé wọ nìkan ni? Tíṣu ẹni bá ta, a máa fọwọ́ bò jẹ ni. Ó ti tún bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹlẹ́kẹ̀jẹ. Tábàdàn mú kọ̀ọ̀kan sọ́ọ̀sì o máa náà máa nà wá ni ṣé wọn nìkan ni kí ló dé ah, ah, kọ́ tó wá gbowó lọ́la wọn hàn bí ẹni ò tó bẹ́ẹ̀. ó sọ fún mi pé tíṣu ẹni bá ta àfọ ọ̀bù jẹ eh. owó tó wà ń pẹ́ máa ń gidi gan ni o jẹ́ ìtọ́kọ̀ fún e ṣé orin tí ọlọ́run tó ṣe fún ọ̀tún mama kadenuga ó ní mi fọwọ́ bọ̀ láti dàjẹ́ àbí orin tọ́lọ̀ ṣe mú Dangote ṣebí yẹn Dangote. wo ọlá òtún ọlá lèèyàn ń sọ fóun fọwọ́bù jẹ o tí àwọn ará ayé tí wọn bá tiẹ̀ rí ní gbọ́dọ̀ tiẹ̀ kẹ́yìn àkànni ṣé àwọn ará àdúgbò àbí àwọn adájọ́ ń gbénu lé tó jẹ́ nímọ̀ wa tó bá bá àrùn lọ kí n má lè ṣe fún wọn. tí ẹni mò ń sọ fún un tí ẹni mò ń sọ pé mi máa ń sọ tèmi tọ́lọ́ wọn níyàwó ẹ̀ ni o mi ò já ṣe nǹkan díẹ̀díẹ̀ ọmọ bóyá ìkẹ́ nìyẹn. àyìnkẹ́ ṣọ́ ara ẹ kò sí tó burú ká ràn lọ́wọ́ o kò sí ìtókàn mi tèmi lèmi sọ nǹkan tó bá wù ẹ́ ni kò ṣe ilé ayé ọ̀tọ̀ ló ọ̀tọ̀ lèmi wá tó bá wù ẹ́ nǹkan tó bá wù ẹ́ ni kò ṣe máa sọ tèmi fún ẹ kò sí ìtókàn mi pẹ̀lú. tí n bá gbà ẹ mú àìjẹ́ tó ti ń bà bọ̀ máa máa gé ẹ̀jẹ̀ gbogbo ara báyìí máa jẹ́ bí ẹjọ́ ẹ̀jẹ̀ aláìní ti yù. ọkọ ẹ ọkọ mi hàn yẹ ọkọ yẹ mo kú olórí burúkú. kí wọ́n lù ẹ́ mo kú ọtí ìjọ ojú ẹ̀jẹ̀ tì. ọ̀pá ni ọ̀pá ni ẹ̀rọ burúkú náà ló pa. sórí lóòrùn tí mo lù ẹ́ lóye pàtó àníyẹ o èyí tó kọ̀ ní sìn màá tún jẹ́ kó o túmọ̀ pé adúlíjàpá mi ni. mo kú ẹ̀yà yẹ ilé ti pọ̀ jù náà kí ló jẹ́ báwo lẹ ṣe ń obìnrin. ṣé obìnrin gidi lè rí kí kí òun ra jáde báyìí kúrò ní abẹ́ ọkọ ẹ̀ kó sọ pé òun jáde kó wá sọ pé ìyàwó gidi lòun wọ aṣọ tó wọ̀ ṣé aṣọ tó yẹ kó bá ní ara obìnrin gidi lè rí ṣé o ní pé onílànà ni fílẹ̀ fún mi o wọ́n á gé jẹ́ gidi ni mo máa ẹ má jẹ́ kéṣù ìyá yín lò mo gbé aṣọ tí mo pé wọn kì í fi hàn ṣe àsun káwọn fi èèyàn ṣe àsúnni máa jẹ́ tó máa yìí. ẹ̀gbọ́n mi ah, ah, obìnrin náà lèmi tẹ́ bá wá sílé mi sìn kẹ́ wá rí ọkọ mi kó máa nà bí mi bí etí inú aṣọ òfì báwo lẹ̀yin ṣe fẹ́ fi o kódà náà àìmọye ìyà tí ọkùnrin lè fi jẹ obìnrin kì í ṣe pé kó máa nà obìnrin kódà o it's not fair at all. ọ̀dọ̀ gidi ni kò dáa kọ́kùnrin máa nà obìnrin tó tọ́ àmọ́ sórí eléyìí eléyìí e, e, ah, sórí. <laughs> n ti máa fojú ẹni lè apá yìí máa jẹ́ ah, kan. ajá máa ó ti tó ìfúnkẹ́. ìpèlè oró mi ṣe ti ní yàtọ̀ tí gbó. àyìnkẹ́ ó dẹ̀ tẹ́ lójú wípé ọmọkùnrin ó tọ́ lọ́wọ́ àbá àti ìyá ẹ̀ ó dẹ̀ fẹ́ ní ṣùgbọ́n kàbọ̀n ṣe fẹ́ obìnrin sí i. mama wọ́n máa bá mi sọ mi máa gbọ́ ni bàbá àyìnkẹ́ àyìnkẹ́ ẹ méjì jẹ mo jù mí sókun ẹ wẹ́ ń sọ lẹ́ẹ̀rin ní èyí mi ẹ mo fẹ́ pọtọ náà kò mí. ìyá ìkẹ́ ṣé ọmọ rẹ ṣé bí bá fi sọ̀rọ̀ fún ṣé kò yẹ kó gbà ṣé màá rí kòtò ìgbìlú kòtò ní ìgbìmọ̀ fẹ́ tì sí àbí màá rí gbó inú gbó níbi ọwọ́ lọ mo ní mo jáde sí ọ̀rọ̀ ọmọ àkànní àbí kí n á gbórúkọ ẹ̀ wọ́n kì í sọ̀rọ̀ tó lè fẹ́ nígbà tí ijọ́ tó ọmọ náà wá bí mo mí náà kíyèsí mo kẹ́fẹ́ ẹ̀ mo wo bí sàrẹ́ ẹsẹ̀ báyìí ọmọ náà oníkọ̀jẹ̀ gbé báyìí bá ti kò oníkọ̀jẹ̀ gbé bí ẹ̀ bá rí ọmọ kò rí tí ò bá oníkọ̀jẹ̀ gbé àti sórí ibú ìyàwó tó bá fẹ́ ọ̀pẹ́ bí ìyàwó bá ní oníkọ̀jẹ̀ gbé àti sórí ibú ọgọ́ ọ̀pẹ́ kí ọba ọmọ oníkọ̀jẹ̀ gbé kọ́ jẹ́ ní ìlàjúlẹ̀ tọmọ mi ó tún lọ fẹ́ kò lè ṣeéṣe mo sáwọn kékeré lè fẹ́ o kọ́ pọ̀ sókè rajà. mọ́ ìmì ẹ má dáadáa dì mí lóhùn nítorí kọ́ ọ̀la ìkẹ́ni ẹ̀hún pé ìjọ tó wáyé bóyá torí pé kò fún ọ ní kankan wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀ ẹ má dá wọn lóhùn ayé àtijọ́ náà ń pè ẹni tẹ́ni máa fẹ́ nìyẹn ẹ má dá wọn lóhùn. bẹ́ẹ̀ mọ̀ ó ń gbé bàbá rẹ̀ lálàtẹ̀nu jẹ́ rẹ̀ lẹ́nu tiẹ̀ tẹ̀tẹ̀rẹ̀kù tèmi ti dúró mílẹ̀ kójò tó rọ̀ sí o wá bí o bá fún mi ní gangan wọn béèrè gangan rẹ ìbújókòó tí a ló ṣe pàtàkì sí mi wá gbọ́ o tó bá fẹ́ ọkùnrin sọ pé mi ṣe ìlú gbàrà mọ́rin abomi aṣọ kìkì ah èmi ni bọ́dá kò nǹkan kan ò yí ọ bàbá mú ká mú ajá lọ́wọ́ ká mú ẹkùn lọ́wọ́ ká bá múrú ẹkùn ká fi lé ajá lọ́wọ́ ọ̀rọ̀ tí onílé wọ ni ó ọ̀dẹ́ wí sí ó wí hàn wí kò tó bá dẹ́rù ẹ̀ lásà máa dán lójú bẹ́ẹ̀ mo sọ fún kristianu lè ló mu wa. ó yẹ kó ti gbà sí wọn lẹ́nu ọ̀rọ̀ àgbà kì í sọnù. ọ̀rọ̀ àgbà bí ò ṣe láàárọ̀ á ṣe lọ́jọ́ òun ló ti bá ẹ sìn ó rí gbàpá lára ẹ báyìí ó rí gbogbo ojú ẹ Eh? ẹ jọ̀ọ́ ṣé ẹ ní ẹbí kan lágbègbè yìí. kí ló ṣẹlẹ̀ mọ́. ọkọ yín á lù yín láàárọ̀ ọkọ yín á lù yín lásùn ọkọ yín á lù yín lálẹ́ láì ṣe oúnjẹ. ọkọ mi ò ń nà mí ó kọ lóhùn líle ni kò ń nà mí pẹ̀lú plaster ojú yín yìí ẹ̀dẹ̀ ní ọkọ yín ó nà yín. ṣé lèyí ọ̀kadà ló gbé mi ṣubú ọkọ tèmi ó nà mí ọ bóyá àná tẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ àríwá ń ṣeré ìpáàní ó nà mí fẹ́ gbọ́. ẹ ṣe gan mo nà mí. ṣé ìgbà tó kọ́ ọ̀gá ni ọ̀gá o máa jẹ. inú ọkùnrin ló bí ẹ̀yìn ló gbẹ̀ṣẹ̀ tó mọ̀ bá ṣẹ̀yìn dàgbẹ̀ fi yà mí ẹ foríjì pàtàkà ẹ wọ́lá tèmi kẹ foríjì ṣe ti gbọ́. ẹ rí bí ṣe ń wòye màmá èèyàn pàtàkì ní lọ́dọ̀ mi èèyàn iyì ní lọ́dọ̀ mi mo dẹ̀ máa ń rí bígbà tó jẹ́ pé ẹ̀yin lè bí mi mo máa ń rí bí màmá mi nítorí pé kì í ṣe gbogbo ẹni tó bá jẹ́ kó tara èèyàn jáde nìkan èèyàn gbọ́dọ̀ máa sọ pé òun á máa fún lọ́wọ́. àwọn ṣe rí àyíkẹ́ yìí tí àyíkẹ́ yìí bá jẹ́ ọlọ́run kò ní rọ òjò kódà kò ní rọ òun débi pé ẹ̀rí fi sá aṣọ àyíkẹ́ ṣé pé olùlọ́wọ́ màmá ẹ̀kọ́ á máa bá ẹ bẹ̀bẹ̀ màmá tó sọ pé kí n má fún ọ lówó ń lọ sígbà tó bá ràn lọ́wọ́ wa ah! tó sọ pé jẹ ni wọ́n. ọ̀pọ̀ ni lè sọ bẹ́ẹ̀. o ò sọ kí ni ọmọ mi ìdá tèmi jẹ ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yìn fẹ́mi o kódà ìyá tí mo tara ẹ̀ jáde kó mọ̀ yìí pé bẹ́ẹ̀ yóò bá sọ̀rọ̀ ẹ̀yìn fún èmi màá sọ lójú ọlọ́rọ̀ mi ò ṣàmùsí. a ah! àyíkẹ́ ẹ yé torí ọlọ́run torí ọlọ́run. màmá mi aṣọ ògbómọ yẹ mọ ọ̀gbẹ́ni ọmọ yẹ ó ti rìn o ò wọjà. ló ń bẹ̀rẹ̀. màmá mi bẹ́yìn lẹ bí wa èmi ti níyàwó mi mo ti níyàwó mi kí wọ́n máa dá sùn kí n máa wẹ̀sì kírẹ́dìtì èmi ò lè máa wẹ̀sì kírẹ́dìtì mi kí ni ohun tẹ́ ẹ bá jẹ lẹ́yẹ máa gbé fò. ẹ wá gbọ́ ọmọdé kì í mẹ́kọ̀ọ́ jẹ kó má rà lọ́wọ́ bẹ́ẹ̀ ni. kí n máa dá sùn mọ́ mi kí n máa wéṣì kírẹ́dìtì kí n máa sùn bẹ́ẹ̀ kí n máa jí bẹ́ẹ̀ ọlọ́mọ jẹ máa sùn bẹ́ẹ̀ kí n máa jí bẹ́ẹ̀ oníṣẹ̀lẹ̀ láíláí mà. ẹ wá dá ẹ wá torí ọlọ́run ẹ wò fúnlẹ̀. lọ́lá ah. lọ́lá. alẹ́ bẹ̀rẹ̀. Ah. ọmọ ìfún ti níyàwó ẹ má wéṣì kírẹ́dìtì mi dáná bíbí mi báwo ni. mo mi ma bínú àti kí lè fẹ́ jẹ́ kí n bá yín pípẹ́. màmá ẹ bá mi bá ọkọ ní eléyìí ti pọ̀ jù aṣẹ́wó eléyìí tó gbé wálé yìí. Ah! lẹ́nu ẹ aṣẹ́wó é o ó ń pe ìyàwó tèmi ní aṣẹ́wó ah. ṣé o fẹ́ máa fi wéru ẹ̀ ni o ò rí nǹkan tọ́lọ̀ o ò rọrẹ tọ́lọ̀ ṣe fún ó ní bọ́lá ṣe kẹtọ ni ó fẹ́ fi máa wí ọ mẹgẹlẹmẹsì. àkùnrin eléyìí ti pọ̀ jù ah, ah, ó ti pọ̀ jù wọ́n lẹ̀ kó wẹ́nu ọkọ ti jánu mi ó ti pọ̀ jù mí lọ́jọ́. torí mo pọ̀ jù ẹ lọ yẹn gangan náà mo ṣe fẹ́ torí mo fẹ́ kó mọ̀ pé orin ò pé síbi kan ó fẹ́ fi wí ìwọ mẹgẹlẹmẹsì ó ní bọ́lá ṣe kẹ ni nǹkan tó wà lẹ́yìn ò kì í ṣe fake original ni kò ṣe kà àtọwọ́dà. ọ̀pọ̀ mi ṣe é mama ẹ bá mi bẹ́ẹ̀ màmá oh, ah, ah, ẹ má <laughs> dá lọ màmá ẹ má fẹ́ wo ẹ má dá ẹkún nínú ebi mi báwo jàre yín. mo pẹ́ ẹ wọ àgbọ̀dé jáde rẹ̀. ọ̀nà ádámù náà ti ẹ̀ ọ́ mo ti gbọ́ mi ṣùgbọ́n. Ah, ayé àgbà. yes mọ́mí. ẹ dákun. Wọ́n kó lójú wa lọ́kùnrin wọn síra wọn. ọjà àgbẹ̀dọ̀ ní kẹta ẹ̀rọ yẹ ẹ̀rọ. ọbẹ̀ wálé lè rí ìwà bẹ́ẹ̀. ìyá òsì sẹ́yìn. Thank you. àwọn ẹ̀ choose with ẹ̀fẹ́ náà wọ́n yẹn. àbí ọ̀gbẹ́lẹ̀ ìdílé náà kò pa àyẹ̀wò rẹ̀ máa lọ lórí àwọn ọmọ ìṣòro. àwọn méjì lè lo ẹ kò ní mílì ní bẹ́ẹ̀ Thank you. Ah, ayé pọ̀ rẹpẹtẹ lọ sùn à kí lẹ tí ìjẹ́ tẹ́ ń pè láyé sẹ́yìn ò mọ̀ ni kí lẹ jẹ. <laughs> ẹ o ayé yapa ṣe tẹ bá ti dé ayé kan ẹ tún máa bá ayé kan bẹ tẹ bá tún dé ayé kan tún máa bá ayé kan bẹ ayé ayé lọ sún àṣìbẹ́ yìí náà mọ̀ ni. ọ̀rẹ́dá <laughs> àti ń gọ́lẹ̀ ti sọ̀rọ̀ fún mi ọdún yìí dídé bẹ́ẹ̀ kí n mọ bóyá jẹ́ gan-an. ṣe tẹ bá ń gbọ́ eré jẹrẹ lọ èmi mò ń jẹ bẹ́ẹ̀ tẹ bá tún gbọ́ ìjájú jà lọ èmi yìí kan náà ni <laughs> bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o sure. Ah, bẹ́ẹ̀ni Ọlájì àdéhùn ah, ẹ bá yẹ wá sí náà lọ́wọ́ ẹ má wọlé tẹ́nà bá lọ lọ́la ẹ má bí àfi. Ọlájì etí ẹ fi yẹn sílẹ̀ ṣé kí mi ò jọ yín ẹ gbé òyìnbó lè mi èmi ò ṣe áfíríkà o tí mo bá ṣeré fún yín kí lè ọlá tó mú ẹ máa kópa ju ààfin lọ àní ṣọgbà ìṣeré tán ẹ máa ń gbọ́ máa ṣe tọ́mù language fún ẹ̀rọ abáyìn. ẹ wọ ẹ jẹ ká èyí kò ní lè jí láàárọ̀. èmi kan dirí ẹ pé o jọ ṣe kọ. ẹ mú ilé ẹ lè mú tán ṣe rí. ìwọ fi ṣe pákéjì o. wọ́n yẹra dé ó gbọ́dọ̀ bá mi kó mọ̀ wẹ̀ èmi máa ń mú. ẹ wo aláàjì hmm? orin lèmi mọ̀ pọ̀ jù ẹ ọmọ mi náà ni ọ̀gá ńlá kí lẹ fi ẹwẹ́ jẹ́ kí kọrin fún ọjọ́. tó ń dùn mọ́ ìṣá ẹ gbádùn ẹ gbádùn ẹ gbé straw sẹ́nu ẹ gbé straw ah. sẹ́nu ẹ mú straw. ọmọ yẹ kò wá lórí ilé iná ilé iná. ẹ kọ́ ni kẹ́ ẹ gbé straw sẹ́nu kò ń pọ̀ jù ẹ gbé straw sẹ́nu. ìyá ìkẹ́ ìyá ìkẹ́ làbákẹ́ làbákẹ́. mo mọ̀ra ọlọ́mọ gbà mí. dókítà ẹ máa bọ̀ dókítà ẹ bá wo ẹ bá wo ẹ bá wo gbẹ̀dẹ̀ ń pẹ̀ lára rẹ̀ gbóná yìí ẹ dákun ẹ bá wo. Uncle, eh? condition wa is critical gan. Criti? Ó ti critical gan ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. Nǹkan tí mo sọ fún yín nìyẹn pé kẹ́ lọ get owó cash operation yìí as soon as possible. Tí ẹ bá get owó láti ṣe kíní yìí, condition wa yìí ó ti kọjá bá ṣe rò. Dókítà ò ní mú ní bùsùn ẹ̀ lọ. olówó lọ́wọ́ ni ìbọn bá lówó lọ́wọ́ ìwọ náà lọ bá lọ́wọ́ ẹ̀ẹ́bù mi débi tí wọ́n wà ní ìdákùnmá ẹ̀ẹ́bù mi lọ́wọ́ ṣe é lọ́wọ́ ṣẹlẹ̀ nǹkan ta ṣe sí ah. ẹ ní láti get owó yẹn ni láti ṣọpẹ́ṣọ̀ yẹn fún wọn unless you will lose her life. Ah! because owó la fi ń san owó fún àwọn staff tó wà níbàyí kò ah. possible ká ṣe lọ fún and if you don't get it kò sí nǹkan tí mo lè ṣe sí ọtí there's nothing I can do about it tẹ́ ẹ̀ bá wa bó ṣe wà yẹn tẹ́ ẹ̀ wá owó tó fẹ́ fi ṣọpẹ́ṣọ̀ yẹn kò sí nǹkan ta lè ṣe sí. ó dà máa wà àwa àwa àwa àwa ẹ dákun ẹ má jà gbẹrù ẹ dákun àwa dáàdì mi ṣé mo kó tó ṣẹlẹ̀ èló tó ń sọ gbọ̀ngàn. Ah, two hundred thousand naira. sá. two hundred thousand naira. two hundred. Eh. ṣáyé mi ò tún wá bàjẹ́ báyìí two hundred. Eh. two hundred thousand dáàdì mi mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ ṣe gbọ́. má tọ orí ìyá rẹ ṣe wọ́n lọ́wọ́ di orí ọlọ́wọ́ di orí. ẹ̀yin eh, màsàmí ilé ìyá ilé. Ah, ah. sísí mi. sà ẹ ká sọ̀sọ̀. níbo ló dá níbo ló ń lọ nù. mo ti ń wọ́n ọ̀kadà ni mo fẹ́ dé junction. ọ̀kadà bíi ti báwo òun wọnú mọ́tò kì í gbé ẹ. ẹ má ṣe yọnu sà. yọnu lẹ jẹ́ ìṣe yọnu. wọlé òun mú ah, ló fẹ́ ṣá sínú òun. Thank you. ṣàpò wọn fún english kò ṣàpò ṣé wà á dẹ̀lẹ̀ mú mi bóyá tó bá mú tó máa balẹ̀ wà á lè sọ ọkọ tí wọ́n ṣe fún mi. ẹ ò ṣe fún mi ò lè lọ lẹ́nu ti sọ ọkọ tó ń ṣe mí fún mi ò lè lọ lẹ́nu. omi lélẹ̀ yìí mú mi tó bá mú mi ọkọ á lè balẹ̀ kò ṣáà sí nǹkan tó mi fi ń ṣèyàn mú mi máa jẹ́ kí ni ò bá dé kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ló ń bá a.

mo wá padà wá pa yóò yẹ nǹkan fún mi nǹkan tẹ́ fẹ́ fún mi kí lọ bá wọn lọ́sítà padà kí lè forí ẹ̀sìn kí wẹ̀ mí mu. ìwọ ò ṣe fẹsẹ̀ kan tó wà láyé sílẹ̀ ṣé pé ẹsẹ̀ kan ló wà lọ́rùn wọ́n mi ò tí ì kùnà ìta fẹ́ ṣe yóò ju five minutes lọ kò má jẹ́ ń purọ́ fún ẹ mi ò pẹ́ lórí obìnrin five minutes mo ti bọ́lẹ̀ bí alágbà kò yẹ tàbá dẹ̀ ti ṣetán eighteen five minutes bá dẹ̀ lọ bá mọ́mì máa fún ẹ lówó gidi máa lọ san bíìlì mọ́mì. ẹ jọ̀ọ́ ẹkọ fún mi máa ń padà wá ẹjọ́. àwọn láìpẹ́ tí wọ́n fẹ́ kò sí inú constitution tèmi èmi ò ń fóbìnrin lówó láì jẹ́ pé ó mẹ́yìn lélẹ̀ tó bá mẹ́yìn lélẹ̀ owó owó gidi máa fún ẹwà lọ́ba mọ́ mi àìjẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa yàn dé ni. àti ìkan sínú constitution ti tèmi wàá fẹ̀yìn lélẹ̀ báyìí wàá fẹ̀ káwó báyìí. so mọ́mí máa sì kí ọmọ ọmọ lọ bẹ́ẹ̀ ààrẹ òyà jẹ́ kówó lẹ̀ jẹ́ kókówó tèmi kó ara mọ́mí yá kó dànù la tó níjì problem owó yàrá mi ò ní waste máa mi wọlé sí yàrá padà máa jẹ́ kó yàrá no glow where you dey na. àná mi ṣe ẹkú bá ń dárò ara mi ẹgbẹ́ ìbá lè gbé adógún ọdún bàbá lè gbé adógún tàbágé ọ̀dà gbà kọ́ ọ̀kan fún mi o bàbá kẹ́ wá sojú mẹ́rin ọ̀sọ̀ lójú méjì pọ̀ pẹ̀ ní àgbẹ̀ àpẹ̀ntì pẹ̀ ní bá ń sọ báyìí pé mo ń ṣe èyí bá pè mí kọ́kọ́ tó pè mí bàbá ṣe máa mọ́ tí màá ṣe yẹn. Ah! kòkòrò jẹ́ ń gbádùn omi tó gbó gbó jẹ́ ń gbádùn àyà rẹ̀ o. àná hmm. ọtí ẹni tó kó àbúrò mi ò kù gbogbo ẹbí lórí kòrò tí wọ́n ń ronú ìbànújẹ́ dọ́kàn mi n ò lè sùn nínú ìgbélé àwọn ìjọba wa bínú nù wọ́n á fèmí nìkan lẹ̀ ó kú sàgbà mi ẹ wo ẹ ẹ wò àná ẹ fún wa pé kì í ló jẹ má wulẹ̀ sunkún mọ́ ọmọ ẹ tiẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi ṣùgbọ́n mo ní bẹ́ẹ̀ bá ní mọ́kà mọ́ ní mọ̀tínà mọ́kà rẹ̀ lèmi ẹ̀yìn mọ̀tínà àìdílé bàbá wọn lè ti yà ẹ̀yìn ó ní nígbà tí ìyá òun ò sí láyé mọ́ yìí kí òun náà fẹ́ pọ̀ òkè ìrajà ẹ̀yìn ó ti ṣàlàyé àìkẹ́ ṣàlàyé fún bàbá rẹ̀. mo rò pé tí bá mi sọ fún wọn tẹ́lẹ̀ èèyàn olókè méjì lẹ́yìn ọmọ ọmọ dínà rẹ lẹ́gbọ́n ilé ẹ̀ ní ṣàlàyé fún ọ. bàbá mo sọ̀rọ̀ kan fún wọn ni mo sọ pé ìyá mi ò dúró jọrọ mi ìdẹ́gbẹ́ kí bàbá mi náà tún lọ bẹ́ẹ̀ pé kémi náà kúkú bọ́ sépò kí n wá ṣe àjẹṣe kí n lè fi tọ́jú bàbá mi. o ti nínú ọ̀rọ̀ tó gbé lẹ́nu tí ó fèmí nìkan lẹ̀ ní ìlú. ẹ sọ̀rọ̀ ní àná. All of any break. You don't even know. Ọ̀gá. Gbogbo bí bá ti mọ náà níbẹ̀ kọ́lọ̀ jẹ́ kó òun jèrè ọmọ. Kò sẹ́ni tí ó bímọ tí òbí fẹ́ jèrè ọmọ. Gbogbo bí a máa yẹ kọ́lọ̀ jẹ́ ká jèrè ọmọ. Lápẹ́ mi tó ń bá láti àárọ̀ ọjọ́ ayé rẹ̀ wá lélẹ̀ yìí ni. Àní mọ́ bá wí. Ọba lọ fẹ́ lọ sẹ́kù. Báwa ti máa gbọ́dọ̀ yìí kú ìlú tó burú ni o ọ wàá sọra rẹ lọ ẹlẹ́dàá ìyá rẹ orí ìyá rẹ yóò sì rẹ ó sì kéré okun wálé. kí lẹ forúkọ yín lẹ́kọ̀ọ́. àyìnkẹ́ ni. àyìnkẹ́ àwọn àyìnkẹ́ méjì tí mo mọ̀ wọ́n máa ń ṣe fíìmù ayọ̀lá joyce. rárá mi ò kí ń lọ. òfin ah, wọn ni ṣé ìdúró tó dúró yóò jọ actor lójú ẹ. ọtí mo wọ lọ kí ló wá ṣẹlẹ̀ ibo ti rí eléyìí ibo ti rí ibo ti rí tó gbé tó dàbí ẹni tó tutù mú tó tó kájọ bí ẹni tí nǹkan ṣe. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó lóun ní accommodation problem then òun ní ìdíṣẹ́ so mo dẹ̀ wọ pé ojú náà rojú ṣàánú àbí kí lẹ fi hàn. òun wá ṣẹ ṣé ìbàjẹ́ company ni tí wọ́n bọ́ síta ń bẹ̀ yẹn wà á rí tó ti ń tà màlà wà á bọ̀ wọn ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ̀ wọ́n dẹ̀ bọ̀ wọn tọ́wọ́ ẹdún wọ́n tún pọn omi wọ́n tún fún ẹ lówó ẹ. any problem ilé tẹ̀ ń kára másìkì ọ̀rọ̀ ìgbà ìṣe mi ò láìkẹ̀ ẹ tí fi lára sí o. mama flake ilé yìí ò ní charisma ṣe wáyé kí ilé afẹ́fẹ́ lè ṣe àsìkò àtàwọn èṣe. ẹ jọ̀ọ́ má bínú charisma wo ni ò ní kò níwájú ni àbí kò lẹ́yìn. Hmm. alẹ́ ni yóò lè ṣiṣẹ́ wa ṣé bíbí ló máa ń sọ ni wọ́n ti àwọn sọ̀rọ̀ wájú àtẹ̀yìn ṣé iwájú àtẹ̀yìn lè là ń sọ ni. wàláhì oníṣòro kò níwájú kò lẹ́yìn ṣé ní pákéjì lásán ló need. ìwọ́n tó tiẹ̀ ń tẹnumọ́rọ̀ ìkọ́ni bí wọ́n ṣe rí tẹ́lẹ̀ ni ó ṣàdìbò ṣe rí ká tó gba ẹ̀ sọ́dọ̀ kò ń ṣe pákéjì gbogbo yín lò ní ẹ ẹ ẹ má ká wọ ìṣẹ́ tí on the surround o. òkú ah, ọ̀rọ̀ lélẹ́yìí tí yóò máa ń tọ́jú oníkà mẹ́sàn-án kàrí òun àti iṣẹ́ nu mi ń gbọ́dá gùn. ẹ dẹ̀ dúró náà máa fílẹ̀kì e, ẹ jẹ́ ibi kọ̀ọ̀kan wọ́n á ṣe olè ṣiṣẹ́ wa yìí. wàá ṣe wọ́n kò sì lè ṣiṣẹ́ wa ẹ̀ má da boyfriend wa o ààgẹ̀ mi ṣọ̀bì wọ́n da boyfriend tèmi o a dẹ̀ kí ń jẹun alẹ́yìn ẹ̀fẹ̀ kò jẹ́ kó yẹ kó pé tó bá fi lè gba boyfriend ọba yìí a máa pẹ́ dànù. ẹ jọ kí ni big day irunṣẹ́ wa kí ló ń gba boyfriend yín fún ẹ̀yin gan ẹ̀pọ̀ra yín lé àgbà boyfriend yín àgbà boyfriend yín. wọ́n gan ogun yún ẹ̀ kiri ìlú ah. eléyìí àgbà boyfriend eléyìí wo bí wọ́n jalè mí o wọ́n jalè ń bí bọ́ bá jalè lásán pípa ni o ebi mi tiẹ̀ ṣe ń wẹ̀ gan-an ah. ó lè ó lè ẹ̀rẹ̀ gan-an I'm very sure yóò tú ọ̀pẹ́lẹ́ yóò ní máa jalè báyìí. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ òótọ́ lọ̀rọ̀ àwọn Yorùbá tó máa ní pé jẹ́ pé méjì obìnrin òde inú hmm mo mọ nǹkan tó ń ṣe yìí ẹ fẹ́ ráyè wà ní ilé ìdẹkẹrẹ kò lè àwọn yẹ kẹ mọ ní. o tiẹ̀ ló ti fẹ́ gbà láàyè. ẹ máa mú mọ́ra ni ẹ gbójú náà. nígbà tí ẹ ti dákẹ́ mo ti ṣẹ́nu mi ní ọlájú. alábòsí hmm. káṣá máa wò. bébà jẹ gbọ̀nà bá ìwà rí ara kan rẹ̀. kí ni nǹkan kí ló kó sí ó mà wọ ọjọ́ ń tutù ṣọ́ọ̀bù àwọn ni àbábà jù wá. wọ́n ní ọba àbí ìgbà wọn lè kókó wọ́n ń gbọ̀n bíi kìnnì. a ti mọ̀ra yín sí tẹ́lẹ̀. jóná ee eh. kí ló dé táwọn olóṣù pọkùnrin ní roscona ẹn ẹn eh, eh, a ah. adásáré òun jóná ee kí ló dé táwọn olóṣù pọkùnrin ní roscona ẹn kọ́ mi smile kan ẹn lọ́jọ́ ọjọ́ kan ẹn kò lọ sóde òde kíni ẹn òde orin mo bá rí lákẹ́kọ̀ọ́ ló bá gbá mi létí lẹ́sẹ̀kẹsẹ̀ mo dá padà torí títì lájọ wa ọlọ́pàá bá mú wa bá délé ẹjọ́ lọ́ba ní káròjọ́ àìn èmi rò tèmi àìn òun rò tiẹ̀ àìn àtẹnijàre àtẹnijẹ̀bi lọ́ba ní ká sanwó àìn. màálù ṣubú ayin mami bíi alápatà tí màálù rí tó fi sunkún ayin ọmọ bẹ̀ta ó yá gbéra ayin kìdé dùn ọmọ ìyá mi dákun gbéra títí gbára sá lọ́nà bó títí gbára sá lọ́nà epo gbogbo ọ̀nà ló. ọmọ rẹ àyìnkẹ́nu. àyìnkẹ́ eh, ọ̀gá rẹ̀ láì orí mi dé bu o ní jẹun tí ń wá o ní sọnù o ní kú kéke o ní jẹun tí ń wá àti bí mo wo bí mo wọn lọ́jọ́ mi sọ pọ ni. <laughs> alábìjọ lè wà ìfàlà hmm? ọ̀rọ̀ kan ni mo jẹ kó tí mo wá fi hàn ọ́ oh. àwọn àgbàlagbà mọ́ bọ̀ wọ́n kò wí wọ́n ní ilẹ̀kùn tí ò lálùgbàgbà kó jókòó jẹ́jẹ́ hmm. ẹni tí ò ní baba ìdíjà mo fẹ́ kí ọmọ ìdíjà ló kó mọ̀ kó ní baba èkó lọ́wọ́ èkó ni. Ah. wọ́n burú ń bẹ̀ wọ̀n. èkó àkété ìlú ah. ọgbọ́n èkó aromisálẹ̀ gbẹlẹ̀gbẹ́ ilé àbàtà bójú bá bodò kódò. Hmm. Ah, bí ẹ bá gbogbo àgé èkó gbọ́dọ̀ kọ́rin ìdímọ̀lẹ̀ fẹ́ kó èkó burú. ńlọ mẹ wá wà lẹ́kọ̀ọ́ ìwà fẹ́ kọ́ wọ́ ọ̀tà ọ̀ka ìkẹ́kẹ́ hmm. kọ́ mo fẹ́ kí ọba mi sa ọmọ yìí kọ́ sabólókù ṣe jẹ́ dídí fún hmm. kọ́ta pé wájú kọ́ mọ̀ jẹ́ kọ́ta kan lẹ́yìn kọ́ mọ̀ jẹ́ kó fojú dígun kó fẹ́ yìí. ọkọ mi ń sẹ́ mi tí wọ́n fẹ́ máa sí babaláwo ni. àyìnkẹ́ ó kú oríire bàbá gidi ló bí ọ gbọ́n tí bàbá rẹ ní àti fún ọ kò pọ̀ ọrú bàbá bẹ́ẹ̀ ọ̀pọ̀ láyé tí ọmọ mẹ́wàá sí oníṣègùn kan bò ń tọ́jú rẹ̀ ó kú oríire. tá a bá ń bá ojú kan ẹ̀ pa ojú kan èrè èmi tí mò ń jẹ bẹ́ẹ̀ rí bàbá mi láìkì mi. ó ní ìkòkò kan ṣoṣo tẹ́lẹ́gbára mi sì dé rí nù. ìṣù ọmọ jìnnà fún mi. àṣẹ ìdúnwà rẹ àṣẹ ìdúnwà rẹ. wò arípẹpẹ góògùn sí wọn fún ìwògùn títẹ góògùn lájà ẹ sọ fálágbó kó parúgbó ẹ mọ bàbá tèmi ó sòrò lọ́la wò ah! ní ìfà tí wọn kọ́kọ́ ṣe fún ìfà tó tóbi ni. ó kọ rẹ máa ń la yóò wà nínú ìdílé. ń wo lọ rẹ ṣé nǹkan ń ṣe mí ni ọmọ àrí ọmọ mi ni eh. n kọ́kọ́ ṣe ẹ̀yọ́nú ọba ló ayé kan fún un eh. ni mo máa ń ṣe fáwọn olówó ayé gbogbo tí ọba dán lé báyìí yóò mọ̀ yọrí sí dáadáa ni àjẹkọ̀ wà ní ìrísí nǹkan kan wọ́n lọ létí ẹ̀ òru lábẹ́rẹ̀ ẹsẹ̀ tí o gbọ́. ṣé mi máa dúró ní. ó dúró ní. àwọn ah, àlọ́ òdò lọlé. iṣẹ́ ti yá. mẹ́wòó ni ẹ̀rọ ilé ń tiẹ̀. ọ̀dà òun yóò rí ọ̀nà. ṣáì ara ẹ̀ gẹ́ sùn wa o because gbogbo àwọn tó bá wá sí ibi òun ló máa mú kí ló dé àyẹ̀bá wa wà àkànṣe sí because ó ti sùn wa o. kò problem. àti mi kí n sọ̀rọ̀ rẹ̀ ìlara mo hé ìtẹ́ ìgbọ̀n kí ló mìíràn ohun nìkan náà ń pè ṣé ìgbà mi máa wà tó yẹ pé a whole week ìwọ nìkan ni gbogbo àwọn kọ́sọ́mà máa ṣe jùlé àwọn tó kò ṣe máa jẹ́ lọ́sẹ̀ I don't like that. Flaky mama kí ló dé ṣáìkẹ́ nìkan ni ah, ah. ṣó fáìn tó wà ni ẹ wò mí nà ẹ wò pupa ẹ wò dúdú òun nìkan ṣáà ni àwọn kú mọ̀ bí ó lè tẹ́ nídìí ni kó jẹ́ ká mọ̀ ẹ̀yin méjèèjì ní big problem so o ṣì believe pé pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe àwọn content ah, content ṣé kí wọ́n fúnra ẹ lo sọ́nsìn pé ẹ̀yin méjèèjì fine jùlọ ṣe fẹ́ gbọ́ beauty ní kọ̀kọ́ packaging wà lára ẹ̀ tí ẹ bá polówó ọjà yín dáadáa ẹ lè má rí customer tó dáa bẹ́ẹ̀ ni ẹ máa rí pé àwọn obìnrin tó worst jù lórí títì náà rí best husband ẹnu kọ́nà fi ń ṣe o kò dẹ̀ ń ṣoògùn ohun gbogbo lọ́wọ́ kádàrà ni ẹni kẹ́ káràmásìkì ajé bí akẹ́ fúnra yín package bóyá ẹ̀mí ti tó ni nǹkan tẹ̀mí ò nígbà ni pé kẹ́ da trúbù irú mọ́ mi lójú ṣe ti gbọ́. ẹ sábà báyìí kẹ sọ bí a kò mú wa lọ bí a kò mú wa lọ. ẹ jọ tó lè lọ ẹ pariwo látara omi ìsọ̀rọ̀ kí ni wọ́n tẹ́ǹdì kí ni wọ́n tẹ́ǹdì ọlọ́wọ́ màlẹ́mí fi ń jẹun ṣé mi mo bá ti yín jẹ mama ìṣòro tó ní ni pé nítorí tí chief sọ pé àwọn ará mọ́tò fún mi ni wọ́n fi ṣe wèrè kiri ẹ lọ ẹ lọ mo rí ìdààmú tó lébi ọmọ mi lẹ́kọ̀ọ́ kan jù. iná ọ̀gá ilé kẹ́yìn pariwo lé mi lórí kí ni gbogbo rọ́bìṣì yìí nà. màmá ẹ ti lọ sùn lé o ẹ wọ̀lú tó ti wá ní owó dé ìdí ìrókò ọgbọ́n náà gan bẹ̀ yẹn ẹ ìlò bí gbogbo bẹ̀ yẹn. ẹ̀yàn mo owó dé gan-an ẹ̀sẹ̀ yìí máa ń gùn. ó ga o gidi. Hmm. àwọn ta níwájú ta lẹ́yìn gbogbo ọtí ìfọ́nì fọ́ọ̀mù àmọ́tò fún un ó ní ìwà rẹ̀. ẹ wo mi ìtọ́kọ̀ kan ni sísá mi ìtẹ́ ẹni tì í di ọlọ́run lè mi rí jẹun bẹ́ẹ̀ rárá ah èwo òun ló wọlé ń sìn tó ń ṣàlàyé àwọn kankan fún wa ó sọ wípé ẹ fẹ́ ra mọ́tò fún òun next week àwa ní ká wá confirm ẹ̀ pé ṣé òótọ́ ni. àbí o bóyá irọ́ ló ń pa fún wa bóde mú àṣeré ni ká tiẹ̀ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni èmi ò kì í ṣèlérí kí n má mú iṣẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọba ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mo máa ra mọ́tò náà ó dá mi lójú. àìṣe kò ní rí ibi tẹ́ ti fẹ́ mú owó yẹn ọlọ́run máa fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ fún yín iná ní tọ́wọ́ yín lágbára ọlọ́run àkórí lè appreciate. God bless you ẹ ṣé gan ni o. inú mi ah! dùn fún ẹ o. ọ̀rẹ́ ṣòwò tó bóyá kà ṣe lálẹ́. oh yes ẹ jẹ́ ká wọlé ká entertain yín dáadáa ẹ má dúró síta rárá. nǹkan bí nǹkan tẹ bá fẹ́ jẹ tẹ bá fẹ́ mú ọjọ́. àfi ẹ máa pẹ́. ṣé bí gbogbo ẹlẹ́sìn wa rí nìyẹn. bó ṣe rí mi ẹ ṣe. ok kí ni nǹkan tó fẹ́ fi ṣe fún ẹ báyìí. ṣé ìfọ̀ ẹ ṣe sá nǹkan tí mo rò pé lè ṣe fún mi ni pé kẹtẹ bá mi wálé kékeré kan kí n máa gbé torí nǹkan tí mo ṣe fún wọn gangan kó fi dẹrù mi síta mi mọ́ ẹ pé torí pẹ̀lẹ́ ti promise mi ní mọ́tò ìlara yẹn ni tí bá gbégbá wá ní mi ìmọ̀ gbé tí bá gbàgbọ́n wá ní mi ìmọ̀ gbé ó ti sún mi. mo rí àmì kan ní ara ẹ kò kì í ṣọmọ lásán ìdí tèmi náà ṣe fẹ́ fi àṣírí mi kan fi hàn ẹ́ nìyẹn ṣé tí mo bá fi hàn ẹ́ ṣé ò lè sọ fún èèyàn kankan. à ń ṣe fún ẹ jẹ́rìí mi mo kì í ṣolófò fún ọmọ mi sọ fẹ́ níbọ̀dì. ṣòdẹ lójú bẹ́ẹ̀ni ló lè búrẹ̀ fún mi. chief tí n bá sọ fẹ́ níbọ̀dì káyọ̀ mi bàjẹ́. Hmm. ṣé orí èmi tó ń wò yìí àjọ owó ni mo ṣe. chief ẹ ṣáájú o. bẹ́ẹ̀ wá wá wá wá wá ẹ tí ò bá mọ bí tí ẹgbẹ́ ti ń la ó kàn máa sáré kù ni sórí àwọn ọmọ kan wà tó máa máa gbé fún mi tí màá máa fi ṣètùtù owó. ṣé tẹ́ mọ̀ máa rán wọn ṣe àbúbá òkú yé mi sàn. ó yẹ kó yẹ láti máa lò wọn láti máa lò wọn. fi wọ́n ṣètùtù ọ̀rọ̀ yìí ti yé mi jí fún ọ bọ́ ṣé ẹ máa máa ìwọ́n máa kú àbọ̀ máa wà láyé. ìyá kò yé ẹ. chief ó túmọ̀ sí pé àwọn ẹ máa máa kú ní àná. ó yẹ kó ti yé ẹ. inú máa jí o mi ò jẹ agbó ohun àṣebí ṣé pé lédè àyíkẹ́yìn gbogbo àwọn ọmọ tí ó ń gbé fún àwọn ọmọ aláyé wọ́n fi wọ́n ṣògùn owó ni. ìgbà wo ló lè wúlò fi ọmọ mi ṣòkòó ẹlẹ́ran ara máa ń gbogbo wa nítorí owó pẹ̀lú bí mo ṣe ní mo ní gbogbo wèrè ilé ayé yìí tó tí wọ́n bá pa ẹdìyẹ lẹ́gbẹ̀ẹ́ mi arábí máa ń súnkè ni bìlìntà sí èèyàn tó mọ̀ wípé àwọn ọmọ ìwọ́n máa lọ ṣiṣẹ́ lọ wọn ò ní padà dé kò tiẹ̀ fíìl pé báwo làwọn òbí wọn. spinal spin kò sí mú mi ara mi gbọ́. ẹ wẹ́wẹ́wẹ́wẹ́ ní sùn wọ́n ti sọ wípé èèyàn tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ẹ̀ ti ń là wọ́n ló máa sáré kù ni torí chief ti jẹ́ kó yé mi wípé each time tí àyìnkẹ́ bá ti gbé ọmọ wá fún àwọn báyìí ló máa ń gba five hundred thousand lórí ọmọ kọ̀ọ̀kan. torí five hundred k torí five hundred k ló ṣe ń pa àwọn ọmọ ọlọ́mọ bíi ẹ̀dìyẹ. kíkí ni ọ̀rọ̀ owó lógún là ń sọ ọ̀kan náà tẹ́fẹ́ máa gbàgbé gbà ọtí báyìí. Ah, ah. ẹ jọ àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ ń pa èyí gan náà ṣiṣẹ́ ọjọ́ ọmọ ìyá yín ni àbí kí ni wàhálà tí kí ni kí ló dé kí lẹ kó iṣẹ́ oníṣẹ́ rùsùn rí báyìí fún kí ló dé. torí wọn ṣọmọ ìyá wa ẹ kàn imagine kí àwọn ọmọ kù lákàtà wa mi kí wọn lọ kó má dé mọ ká má rí wọn mọ àìrò ah, ẹ bá mi ah. ẹrù wọn náà ti ń bà mí báyìí. ó lè gbà tó bá jẹ́ ọmọ ìyá ẹ̀ kó tó fíìl fún wọn. wọ́n gbà bámira ṣe five hundred below five hundred kí ni mo pè é torí sí i òun ló sọ yìí o tó bá lọ sọ lè lọ ra gàrí kó ra MTN ọ̀rọ̀ nǹkan tó bá rún ẹ tó bá rà débi o máa jìyà. tètè lọ jàre. ìyálà ìyá kí ló dé ẹ kọ owó dọ̀ látàrọ ẹ̀bùn kọ̀ọ̀kan kí ló ṣẹlẹ̀ kí ni kò mú wà náà. kò sí kòkò mú kí mú kọkọ mò ń rò kọkọ lọkàn ni. kí lẹ̀ ń rò gan-an kí ló ṣe yín gan-an ṣé lókè mi lẹ́yìn àwa tá a jókòó síbi báyìí ni ṣé ní ẹlòmíì tẹ lè fọwọ́ yín lọ ju àwa yìí lọ ni a ní gbogbo nǹkan tó bá wà nínú yẹn sọ síta ilé ayé yóò pé méjì o ẹyọ kan ni o eh, èmi sọ o. Ah, ẹ dúró ná ẹ̀yin ò ṣe àkíyèsí nǹkankan pẹ̀lú àwọn kejì wa wọ́n ti ń gbé ọwọ́ kan o wọ́n ń gbé ọwọ́ kan aládẹ fún mi sí wọn gan. Ah, òótọ́ ni. òótọ́ ni òyà láyà yes mo notice gbogbo owó tó tẹ̀ wá ń gbé ó kọjá nǹkan táwa gan rò ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ẹ tètè wá nǹkan ṣe sí o ìyálàyà ẹgbẹ́ra tán ẹgbẹ́ra tán káwọn pípò yìí kó káàmù àṣẹgbẹ́ kan ẹgbẹ́ra tán. ẹ wo bí mo ń rò nǹkan kan ó dà pé mo fẹ́ dé abúlé wa lọ́la. yes nice one nice one ó wà òkè ìyálàyà. ẹ wá o ìyálàyà ẹ wá èmi ò ní kẹ́ máa lọ sí abúlé àmọ́ ẹ má gbàgbé ọmọ yín o èmi ò lápọn orí ìdẹ́sà pọn mọ́ọ̀dù ẹjọ́ nítorí ọlọ́run. òfò ni ìwọ nìkan bá ìyálàyà gbogbo wa ni kẹ́ má gbàgbé especially èmi ẹ mọ̀ pé mo ò ní ìyá ẹ̀yin ni mo fi ṣèyá. ẹ káàsán. ẹ káàsán. ẹ lẹ́mọ̀. ah, ah fada rẹ. ẹ fada rẹ ló kọ mi. ṣé o mojú yìí ni. ẹyin. ó máa iná. ọkọ mi ah, bóò ni àbí kí n bá gàtò olómi ọsàn kan sí ni. olómi ọsàn lẹ sórí àdúrà tí mò ń bọ̀ gbà ni pé kọ́lọ́ mọ̀jẹ̀ ń jí ọ kọ́lọ́ ń jẹ́ kó lè fi inú soyún fún mi kí ọ̀fẹ̀yìnbọn mọ̀ pọ̀n kémi náà wá rí ṣe kí wọn á tọ́jú wa àtọmọ kí n sì kẹ́ rẹ kí n sì kí ọmọ rẹ <laughs> bí ṣe ń wù mí bí ṣe ń wù mí ni pé kó o lóyún kó o bímọ fún mi <laughs> kí gbogbo tó ń ṣe fún mi ìjọ owó ìjọ nǹkan jíjẹ báyìí kó má bàa gbé o ṣeun fún ìtọ́jú mi. ọ̀tẹ̀ fi lọ mí kémi náà jẹ. Hmm. sọ̀rọ̀ kan ju kí n wọ́kọ́ náà rẹ̀. <laughs> mo hmm. ń gbọ́ ọjà rẹ̀ kí ló lọ́ọ́ ṣẹlẹ̀. fádà àdúrà rẹ tó mọ́ ń gbà tó bá wà lórí mi ó ti ṣẹ o. àdúrà. ara mi ò yá mo bá lọ ráǹtì nọ́ọ̀sì wọ́n ní mo ti fẹ́ ra kù. ó ra ẹ̀kú ó ra ẹ̀kú ó ra ẹ̀kú ra kù yé mi. wọ́n ní mo ti lóyún. lóyún. bẹ́ẹ̀ ni. Ah, thank god <laughs> ọlọ́run bọ̀ sí sọ́sá ti sọ fẹ́ni tó lóyún. ah fádà rẹ̀ hmm? ṣé mo lọ́kùnrin méjì ni. o ò lọ́kùnrin méjì àbí kí ló sọ orí ẹ̀ orí ẹ̀ ti dàrú lẹ́nu rẹ̀ bàbá rẹ̀ ńkọ́ bàbá rẹ̀ sọkùnrin àṣé bá mi ní wàá fún mi lóyún ni ìwọ ló fún mi lóyún. èmi lèmi fún ọ lóyún. mo ò pọ́ ń di eléyìí sá ṣé èrí tó rí mi yìí mo jọ ọkùnrin tó lè fún ìrẹ̀ lóyún. mo ní kó wá lọ mú mi mọ bàá rẹ ni. mo mú mọ bàá rẹ ni mo mọ bàá rẹ ni tí máa ti ń lọkọ tẹ̀lé mi bóyá rú mi ní bóyá rú mi ní gbéyàn lọ lé pé mo fún yàn lóyún mo fi ṣe sọ̀rọ̀ bí akótọ́ bá nù mo sọ̀rọ̀ bí akótọ́ bá nù mọ́kò tí a bá ní o mọ́kò sí bá ní mọ́kò owó lè bá ní o

ni mo ṣe dàbí pé mo kọyún sí ọlọ́run látìgbà náà tí mo ti wá mọ̀ pé à kò sí ìrìn obìnrin lè dá ọmọ tọ́ ni mo ti wọ́n káàkiri ọ̀sọ́ tó bá wá ọ̀sọ́ sí àmọ́ nígbà tó náà sọ pé ìrìn àti ẹsẹ̀ alábàápàdé ara wa ni mo mo mo sáà ti mo ti gbẹ̀bí mo gbẹ̀bí mi lẹ́bi ọmọ ọjọ́ tí ọmọ ọjọ́ mi ti wá lóyún rẹ̀ ńkọ́ ọmọ wọn ti dàgbà báyìí. ọmọ ẹ o. ti wà ní sẹ́kọ́ndírì. kò ah, ah, fọ́ ni kí n tó kọ́ làbúlò mi ti ṣe ayé ńgbà tó ti náà gbóyún mo ti ṣe o ti sẹ́yìn dànù ha o ti sẹ́yìn dànù ha. ìyẹn tí ẹ̀kọ́ ni mo bá jọ́ torí ẹlẹ́wọ̀n mo ń bèrè bàbá Fáyẹmí. Fáyẹmí ọba rẹ̀ lọ dárúkọ ọ̀hún. bàbá ẹ̀ tó bí ẹlẹ́mu. ẹ̀hán sọ mọ̀ pé báyìí ní jẹ́ Fáyẹmí ni ọmọ. ṣé dáàdi ẹ ni. ó tiẹ̀ ti da káwá wọnú mọ́tò mo fẹ́ rí bàbá. ilé wa ló ń lọ àbí ọ̀rọ̀ ọlọ́run ilé wa ló ń lọ no problem. ah àìná àìná ah. wọlé sí mọ́tò wọlé tábádélé àmọ́ sọ gbogbo èyí tó kù wọlé. àìná. bami bami ẹ ẹ ẹ mẹ tó jókòó èmi náà ń wò ó ó fẹ́ dojú ẹ̀ ní mímọ́. Ah. Ah, yé ẹ mọ́mọ́ ìmọ̀ àti báyìí mo ní ibà mi obìnrin <laughs> tó jẹ́ pé tẹ́ bá rán mi ní orí ẹyẹ ní ọ̀dọ̀ àwọn lẹ́kúlẹ́jà tẹ́ mọ sọ pé mo pẹ́ mo pẹ́ mo pẹ́ <laughs> ẹ̀dá ìmọ̀rẹ́ tó mọ lóun bá ti ti bá rán iṣẹ́. Mm. Ah, pẹ̀lẹ́ ó ti kó èlé mi international mi ní ìsìn ó ti wá tú sí ó ti tú ìsì. ẹ ò rí. n tó bá wá ṣìṣe ni àmọ́ ó kàn jẹ́ wípé yóò ná ọ lówó tó pọ̀ díẹ̀ hmm. àmọ́ wọ́n wọ láti ọmọ mi mọ́ lára tèmi ni o. <laughs> dádì bí èlò ló máa ná mi sà. kàn mú ẹgbẹ̀rún márùn-ún péré wá hmm? ẹgbẹ̀rún márùn-ún mo ní mú wá. ẹgbẹ̀rún ẹgbẹ̀rún márùn-ún bá mi kò lè rí i ah, àti wọn ò rí ikú tí wọn ò rẹjà bámi ẹ kàn sọ bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ pé eh, ọ̀rọ̀ arọ ti ń dáràn ọmọ ẹlẹ́sẹ̀ mẹ́wàá ní dá sí ni. ẹgbẹ́ èlò ni yóò rà rí. ẹ bá tẹ ẹ. ẹ wò dájú ẹ má dá lóhùn ẹ wò bí tẹ bá mọ̀ pé nǹkan tí mo bá wá ó máa ṣe é ṣe tó máa ṣe é ṣe máa fún yín twenty thousand. Ah, ah, ah. mo so gbàgbó fún òkú ní òjè ìwọ ti dọ́ọ̀rọ̀ rí ni twenty thousand twenty day máa fún ọgọ́ lórí ìṣòro. n tó ní lọ sọ̀hún ìwò fọkàn rẹ báyìí iṣẹ́ ti di ṣíṣe tó bá ti tẹ̀ mí lọ́wọ́ báyìí iṣẹ́ ti di ṣíṣe. mo bọ̀ sá ẹ jẹ́ kí báyìí mọ́wọ́ ní mọ́tò. ó dà àìká ìláì ká ìláì àìná. bani ojúlówó iṣẹ́ wo ṣe fọkàn bani bani ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ibi tá a bá dé yìí ẹ ẹ ẹ kó gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ni o ẹ kò pọ̀ mọ́ra wọn ni o ṣe rí ṣe mọ̀ pé tó bá dáa fún mi yóò dáa fún yín ẹ mọ̀ ọmọ tẹ́ ń wo yìí ẹ mọ̀ bí mi àti ẹ ti jọ rí tẹ́lẹ̀ ẹ mọ̀ pé kò dáa fún rárá ńgbà tí èmi àti ẹ jọ wà nígbà tó wá ti fi mí lẹ́yìn ẹsẹ̀ tó bá tiẹ̀ lọ ẹ pọ́n mọ́ ti lówó lọ ọmọ tẹ́ ṣáàjì ní five thousand tó lóun fún yín twenty bay ẹ gba rí akọ́sẹ́ nìkan kọ́ ẹ̀sà àtakọ àtabo ẹ kò pọ̀ ni o lórí tẹ́ bá ṣe àwọn kankan fọ́mọ́ tó mọ́ bá fi lè gbé jẹ tí ọmọ lé mi kiri tó jẹ́ pé ìfẹ́ mi àti ọwọ́ adá bígbà tí atẹ́gùn àti iná tó tán ra wọn lọ́wọ́ tó fẹ́ tí gbogbo náà gbòòlà tó ṣe gbòòlà tó ti yé yín. ọ̀kàrí ọ̀kàrí èmi ò lè ṣe hmm? n ò lè ṣe. fádàrí bá mi èmi kọ́. ó mọ̀ mí lónìí kó tó tànú náà ó mọ̀ pé irúṣẹ́ báyìí wọn ò ṣe wọn ò ṣàmúlùmọ́lá bẹ́yẹ bá ṣe rìn òní ojú àsọ̀kọ ẹ̀. ẹ bá mi ẹ nígbà tí sàrà talẹ fẹsẹ fún ṣebí mi ni ṣebí mi mi ò bẹ̀rẹ̀ lọ mọ sọ fáwọn èèyàn ta pé ẹbí dúdú kan pẹ̀lú. ẹ ṣé wọn náà bá mi sọ báyìí lọ́wọ́ mi rí ni ah, ah! ṣé ìwọ tí mo ní tó fẹ̀yìn lẹ̀ fún rè ṣé tí bọ́ọ̀ fẹ́ máa ṣàwọ́ tiẹ̀ rè ó máa mọ́ mùlùmálà ó máa pe fálékè ó mọ̀ pe sùlúlè ó wà wọ̀ mi yànyàn bẹ́ẹ̀ tí ò ní kú mọ́. padà ah! rè má dọ̀wọ́ n tí ò dá ni o má dánwò ó máa jẹ́ kí babaláwo pọ́n lásán ni o tó mọ̀ ìbáfẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ yóò padà nífẹ̀ẹ́ rẹ̀ látàrí iṣẹ́ tá a bá ṣe fún tó bá jẹ́ mo sọ fún ẹ. bẹ́ẹ̀ mo sọ fún ẹ ọ̀rẹ́ mi ẹ sí i níbo ló wà láti lè tó. Jesus is Lord o. ọkọ mi nami o nami nami nami nami nami nami nami nami. ọ̀rẹ́ mi you like don beg me I suffer. hello what happen. what is it what happen. wetin be your problem ma talk. Orí mi yìí my friend don hammer. Kí ló ṣẹlẹ̀? I don suffer. Tí mi sí sàṣà lóhùn ní jẹ́ kó suffer. See how to flush. See how we dey suffer my wife my friend. Na smelly we dey see for that place. Abeg ṣàánú ayé mi. O fẹ́ gbọ́. Eh? Ṣo fẹ́ mọ ibi táwa wà? Ọ̀dọ̀ ọ̀gá táwa wà. Jẹ́ kí n jẹ lónìí ilé ayé bó bá ṣe ń jẹ báyìí a ní ẹ̀yin ọmọ mi lẹ́yìn náà wà máa jẹ ah. kò fi igbá kan nínú fún wa rárá àti rárá ọ̀rẹ́ mi bá mi jà sí i kó mọ̀ bí ọ̀dọ̀ gata wà ṣe rí wípé bí ọ̀rẹ́ àtọ̀rẹ́ la jọ ń ṣe. ṣọ́ra wà ajé máa ń bugbájẹ lọ́dọ̀ tiwa ni kò sí nǹkan tó fẹ́ ṣe tó o ṣe kò sí nǹkan tó fẹ́ rà tó rà ọ̀gbẹ́ni ó yá gbórí wọlé wá síbí. o ṣí ọ̀rẹ́ mi. honey you see my life see wetin i dey use my friend see wetin. Ah! Ah! abeg wait abeg wait see na your wait na na your oga phone be this abi dey take am send you message. fóònù mi nìyẹn na. stupid god embarrassing me. my phone stop. síbẹ̀síbẹ̀ sọ́ọ̀rì kọrin ní ìgbóná I'm mo fẹ́ kó máa mọ̀ pé bóyá going. ò lọ́rọ̀ tó ẹ̀ tó jájà. àánú vex. ọmọ I'm ṣẹlẹ̀ ọmọ tó ah, kàró ọmọ tó ṣẹlẹ̀ going. mi mọ̀ ọmọ tó ṣẹlẹ̀ call me so come and meet me where I am. Hey! Don't worry, my child. My dear, come going. Gami. Oh, baby, baby, so stop. Okay, no, get. Yeah, give me your number. Give me your number. Let me, let me. Hey! Come on, Remy waiting now. Ah, stop, stop. No, no vex, no this. Ah, ah, my friend. Call me anytime. I go call you. Hmm. Hey, Carol baby. Tolani. Carol baby. Not a friend flush, yo. Don't so far. Call me, yeah. Hey, uh, eh, my friend, you sabi drive Where, where? Ah, ah. Now can't be this. America. Hey, my life don't better, so don't say me. You don't. My life don't better, oh. Hey, auntie. Bye. Bye. Bye. Bye. Bye. Bye. Bye. Hey, Carol. Tolani is my friend. Hey, you see, you see your life. Hey, fit drive well sórí ọ̀rẹ́ mi tó lọ yìí àjọṣe kékeré ni tó bá rí bó ṣe rí ńgbà yẹn wàá fọ ọwọ́ ẹ̀ báyìí kó tó fi ọwọ́ kàn án. ìyá ah, ẹ wá pẹ̀lú ara yín ní ọlọ́run màá dẹ̀ ṣàárẹ̀ màá ẹ̀ màá mú débẹ̀ yes. ah karo. ẹ màmá fèsì ọ̀rẹ́ mi tí mo sọ fún yín rè karo ẹ jọ fún mi àjọṣe kékeré ni àmọ́ ó ní pọ́blẹ́mù tó wà nílẹ̀ ìdílé náà mo ṣe ẹ dúró náà tójú kẹ́ọ̀ yìí jọjú èèyàn kan this face looks very familiar. really yes. ṣé kìí ṣe kan lára àwọn girls tó bá ń tẹ̀lé àyùkẹ́ that dirty girl. Ah, irọ́ ni ẹ jẹ́ kí mama fi mí sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé bọ́ọ̀rọ̀ ṣe jẹ́ fáìn ara àwọn tí ń tẹ̀lé àyùkẹ́ ni àmọ́ sọ fún mi pé ìyá ló máa fi ń jẹ àwọn ọbẹ̀ yìí kò fi ọ̀nà hun àwọn nígbà tó dẹ̀ fi rí mi èmi àti ẹlẹ́jọ́ ṣe kékeré ni mo wá ní pé kí n wá sàárín wa pé kí ẹ̀rọ ìpínlẹ̀ ọ̀pọ̀ ẹ̀ pàtó ẹgbẹ́ ó rí ni bí mi náà ṣe wí pé mi ò bá jẹ́. Ọlọ́run máa jẹ́ ká tẹ́ni tí ká ṣó fẹ́ gbàbọ̀dé fún wa ni. Ọlọ́run tó jẹ́ Ọlọ́run kí lè gbàbọ̀dé fún yín. ayé yìí ò ní bàjẹ́ ṣé rí ibi tá a wà yẹn ìyá lọ́pọ̀ fún oúnjẹ wa ó kàn máa rán wa àrùn kò lóyún ibi wọ́n kó wa sínú bọ́ndéjì ni nígbà tí mo dẹ̀ rọ́ọ̀rẹ́ mi tí mo rí pé ayé ẹ̀ ti da ó wá ní kí n má wọ̀ ọ́ rí pé ibi táyé òun ti da kó ti ayé òun ṣe báyìí ó lòun ní mi wá síbẹ̀ kán lè bá tún ayé tèmi náà ṣe ẹjọ́ ìṣàánú mi ẹjọ́ ọ̀hún wo mama flake hmm, ẹ jẹ́ ká consider lady ṣé mo fojú lóró bí ṣàánú ẹ jẹ́ ká fi sára wa. bí ọ̀rọ̀ tó máa ń sọ tó ní ká da gbogbo wọn pọ̀ mọ́ wọn ẹ jẹ́ ká consider ẹ̀ náà ká dùn ún náà pọ̀ mọ́ wọn tán nítorí ó yẹ kí inú wa máa dùn wípé ọlọ́run ti ń gbòkú fọ́lẹ̀ tiwa torí nǹkan tó fi lè máa mú lára àwọn ọmọ àyíká olóhùn yẹn wá sọ́dọ̀ tiwa tó wá ń bẹ̀bẹ̀ bíbá ẹyẹ kí ẹyẹ kí ni wọn máa dùn. ẹ ṣe sọ ẹ wò kéde máa wò ọmọ jẹjẹ lè wà náà wọn lè promise gbé mi disappoint mi kéde máa wò mo mo good gan. abẹ́ẹ̀gì má fi yọ̀ wọn kí ló ṣẹlẹ̀ wọn ló máa polówó ara ẹ̀ fáwa ni wọ́n kọ́ ló máa ṣàlàyé fáwa ibi tá a bá ń rún ẹ lọ́nà máa ti pè á pé ọmọ ọlọ́mọ yóò dúró re yà lọ jókòó. Ah, ẹ ṣe ṣe kí ẹ ẹ ṣe kó o. ẹ ẹ ọkọ rẹ ṣe wípé kí bẹ́ẹ̀ ibè baby baby kí ló fi ṣe bọ́ọ̀lù ìṣẹ̀lẹ̀. Ah, ah. ẹ ṣo ọmọ tó dànù ọkọ̀ lélẹ́yìn tó tàbí. bẹ́ẹ̀kì bẹ́ẹ̀kì bẹ́ẹ̀kì ó ṣe lé orí bẹ́ẹ̀ lè ṣe ṣe. Ah. tí ẹ rọba ọkọ̀ bẹ́ẹ̀kì jẹ́ wà ọ̀rẹ́ jẹ́ wà ló lè ṣẹlẹ̀. anyways débi iṣẹ́ ọjọ́ sí tẹ́ ẹ sọ wípé ẹ ní interest nǹkan tó bìrè o. a ti rí àwọn náà gbàdúrà rú ẹ. dúró àti bẹ́ẹ̀ dúpẹ́ àti bẹ́ẹ̀ lọ wọ́n gbà tó gbé ọkọ̀ bọ̀gìnì tó tó yìí wá tí ò ti jíjẹ nu mọ́tò tí ò ti mímu bọ́ọ̀lù àìfẹ́ wẹ̀. èmi náà ní plans fún yín sórí ah, ah. ti jíjẹ mímu tó sọ yẹn mo mọ̀ pé mo mọ̀ pé mímu wà ń lé but a máa wá wọlé báyìí gbogbo a máa lọ change máa wá gbé gbogbo wa jáde àwọn lọ paint gbogbo òlú yìí á paint ẹ ní rainbow colours. níbo níbi tó ń gbé wa lọ aṣàmì ah, ah. àwọn ibi tó ń gbé wa lọ. ẹ ní ìwò pé bóyá ká lọ sí miniscent tó wà ní Ìjẹ̀ṣà ọ̀ọ́ bóyá ká dẹ̀ lọ sí till lounge. till lounge tó sọ last yẹn la máa lọ ó ṣàmọ bó ṣe tweet wa the other time ká lọ sí ibẹ̀ gbogbo wà la máa lọ. miniscent la máa lọ miniscent ló lè ṣe. ní alẹ́ yìí till lounge ló lè ṣe èèyàn tó wà ní kánsù kan tí mò ń sọ ọlọ́run ó ṣàlàyé wọn báyìí máa fún oyè ip bí bí ip ṣé ọmọ tó bá dé bẹ́ẹ̀ lọ ọmọ ọmọ méjèèjì ọmọ ọmọ méjèèjì ó yẹ kó ṣe àlàyé ọjọ́ mo bá wọn pé sọ̀rọ̀ ẹ̀yà ń wò mí ibo ni ká lọ́wọ́ láti five days ago wọ́n dẹ̀ máa ń sọ̀rọ̀ à ní láti gbogbo iṣẹ́ wò mí náà ẹ sọ̀rọ̀ ibo ni ká lọ́wọ́. ìyá àgbẹ̀ kò létí lè nà ó táwọn ìṣọmọ yìí kéré kò dẹ kí ìṣọmọ àgbẹ̀ sẹ́yìn lọ sóko ó lè ṣayé lọ ó dẹ̀ lè lọ sódà àwọn fọ́rẹ́ tẹ̀ anything can happen kò lè tẹ́lẹ̀ nà. ìyá bẹ́ẹ̀ i come to think of it káró ìṣọmọ bẹ́ẹ̀ náà kò kàn lè jáde kó dágbére kó sọ pé òun ò ní padà wá káró ìṣọmọ bẹ́ẹ̀ o ẹ mọ káró ọmọ yìí ni ah, mọ́mísí káró lẹ́yìn ọ̀rẹ́ àwa káró lẹ́yìn àwa ti káró rè òun lè jáde kó kàn fi wálẹ̀ just anyhow máa má bẹ̀ ṣẹ fẹ́ gbọ́ karo ẹ̀yin lè máa mọ ibi tó lọ because àwa tá a ṣe wà yìí àmọ́ where about karo. Ah, mo mọ ẹni tí mo ní o tí karo bá fẹ́ kúrò nínú ilé yìí ó máa sọ ibi tó lọ karo lè jáde láì sọ fún mi. ẹ wo ìyá bẹ mo mọ ti karo lọ. ẹ ẹ títí ah, ah. àṣọgbọ́n kì í ṣe èèyàn. ṣé wọ́n mọ ibi tí karo wà ló sọ fún everybody ló wá gbọ́kọ̀ everybody sókè ìyá àṣebẹ́ ti gbọ́ wọ́n lájà yín ọmọ ibi tó wà ẹ bèrè lọ́wọ́ ẹ̀ kó bá yín fòkùn sí lọ́rùn kó mú wálé. ó dáa o ibo ni karo ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ yín. ọ̀rẹ́ mi wo. àwọn ọ̀rẹ́ yìí kan náà omi pé ọ̀dọ̀ àwọn aláìbá ìyá bẹ̀ ó ti da. kárọ̀ àlọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. ayé ọmọ yìí ti bàjẹ́. ṣé gbogbo ọgbọ́n tó máa dá sí màá sí léèrè àwọn ọ̀rẹ́ yẹn náà gbọ́ àlejò wọ́n dẹ̀ mẹ́ni tán ni o wọ́n mọ̀ pé skul ṣe torí mi ó ju tàwọn tó gba rárá rò lọ nǹkan tó bá fẹ́ẹ́ bọ́ọ̀dì àtàwọn gọ́gọ́fà ẹ̀ ní gbàgbé ẹ̀yẹ kan gba ìdí. ọ̀gá ìwọ ló bàbá ìyá. akérèlé gbogbo wọdé olórí ọ̀dọ́ gbogbo iye wa. ẹ ò fi mú sí ilé òsìn. olóyè púpọ̀ ni bàbá mi ti ẹ̀rọ tí gbogbo òye wọn gan mọ́ báyìí bàbá I try you. bàbá olóyè tó pọ̀ ní mi gan try ẹ ti mọ̀ pé tẹ́ bá ti rí mi báyìí ẹ ṣáà ti bọ bó ṣe ń bá dé. ẹ dúró náà ṣé ilẹ̀ ìpalẹ̀ fẹ́ ni àbí ọ̀rọ̀ bọ̀ ṣé ìtọ́wọ́ yín ká ni àbí ìtẹ̀ṣẹ̀ máa ní the extra hand. ṣé ẹ̀tẹ̀ wà ní lọ́tẹ̀ tí mo wá wáyé àti ọ̀rọ̀ bọ̀ àti lẹ́pà kò sí ìtẹ̀ gbé fún mi tí mi ò bá lọ. Ah, ó ń ṣe bí gidi gan tó dẹ́ bó ṣe wá bá yín. èmi wò pé bóyá ká gbé bí ìbò fún mi. báyìí fẹ́ ṣẹlẹ̀ báyìí ká pẹ̀lú ẹ̀rọ jẹ́ kí kan ló ṣiṣẹ́ yìí tí mo pe láti pàtó mọ́ ẹni ti join wa àti ìṣẹ́ òògùn jẹ́ iṣẹ́ pé karóyìn ni lọ tẹ́jú wa o fẹ́ tẹ ó jẹ́ tán nìyẹn bá ṣe ta ni jẹ́ ṣe bóun lẹ́nu ẹ̀ dídùn tó ń dáka rẹ̀ pé. sisi karo sisi karo. mama. Ah! Ah, ẹ má bínú mama ẹ kò jókòó ẹ kò ní mama. Eh, eh. sisi karo. iṣẹ́ ìwà òkè. Ah! mo wà òkè. torí mo rí pé ti ranjú mọ ranjú mọ. iṣẹ́ tó wà pàdé. nǹkan tẹ̀ ẹ́ expect gbogbo lè bá kò sáṣà dànù náà àwọn ọmọ ti wà do ilé ẹ̀ṣẹ̀ join wa nínú ọ̀bọ̀ iná rí bó wà ń bẹ̀. kárọ́ ó máa tẹ̀lé wọn ẹ̀ẹ́dùn bá mi ṣe dáadáa. kò jẹ́ kọ́rọ̀ yẹ o jẹ́ ọ̀rọ̀ yẹn á ti fẹ́nu pọ́n ilé ju gbogbo òṣìṣẹ́ ìwà. pàápàá tó wọn náà kì í ṣe tẹ́ńtẹ́ bò. mama ẹ fọkàn yín balẹ̀ ẹ wò má ṣeré fún ẹrù abáwọn àyàwọn ajá in fact ó máa gbàgbé orúkọ wọn. olórí ọ̀dọ́ gbogbo yé wa ẹ wò èèyàn ti oppressor apàṣẹ gbogbo yé wa èèyàn wọn ìyá ìjẹ bàbá Túndé àbí o èèyàn alákọ̀ọ́nira òfò gbogbo àwọn títí iye wa nìyẹn ṣe ti gbọ́ ẹ ṣáà bá wa ṣe kíni ẹ bá wa polówó ọjà fún wọn ẹ sọ fún wọn wípé gbogbo orú ọmọ tó bá ń fẹ́ pátápátá gbogbo ẹ̀ làwa ní bíbà yìí o kò sí ìtọ́ fẹ́ jẹ kò sí ìwé ẹran tó bá fẹ́ gbogbo ẹ̀ ló wà ń bíbà yìí. ẹ mẹ́ṣà máa gbàgbé báyìí ìjọsọ yẹn ló ṣe kókó ló wà very important ju ìfẹ́ ìsọ yìí lọ. ẹ̀yin náà ṣàmọ̀ pé àkáǹtì nọ́mbà yín méjèèjì wà lọ́ọ̀ mi tí ẹ bá fi gbọ́ gbọ́n kí ló dún yẹn. Um, owó ló wọlé. alátìlẹ́rìn yẹn káró á jẹ́ kó máa yé yín tó bá padà dé pé á olórí ọ̀dọ̀ gbogbo owó dé èèyàn ni. a máa ń gbádùn yín gan-an ni. ìbàjẹ́ fún ẹ bẹ́ẹ̀ tẹ̀ wá mọ kí ni ká sọ lẹ́nu ìwé ìbàjẹ́. Mm. take care wọn. sisi karo. karo má bójú wa jẹ́ o. má wọrí. <laughs> mo ń lọ nìyẹn o mo ń lọ nìyẹn o. bàbá máa ń kọ́ mi mọ́ra bàbá bàbá pé èmi tàbí má lọ sí. túnde túnde sọ̀rọ̀ látàrí kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. kí ni ọ̀nì ẹ̀ ń bí pé kí ni mo fẹ́ jẹ kí ni mo fẹ́ mu ẹ mọ̀ púpọ̀ ọ̀rẹ́ tẹ̀sán kalẹ̀ ó ti jẹ́ kí n yó o chief ẹ lè máa arrange fún mi. mo sọ bẹ́ẹ̀ fún ẹ náà. èso lè máa blackberry passport fún mi. Ah! yan kí mọ́rù ti wáyé olórí ọ̀dọ́ fowó dé kí àtúnjẹ náà fẹ́ arrange fún ẹ mo ti sọ fún ẹ pé kó fọkàn ẹ balẹ̀ náà ó ti yẹ kí ló fẹ́ tí mi ò fún ẹ káró káró. Ah, èmi náà ṣe é pé ó fi lé mi má ṣe mú pé ah, wọ́n ti lò ó. bàbá ló ta ni. wọ́n ti lo ọmọ tẹ́ káàkiri wọ́n ti fi ṣoògùn owó. yé mo gbé ah, bàbá mo lè kìlọ̀ fọ́mọ yìí o. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bá a bá yú ẹni yẹn gbọ́ ebi mo ti sọ fún wọn náà gangan pàpà fúnra rẹ pé kọ́ jáwọ́ ní iṣẹ́ pálapàla iṣẹ́ olóorun ti ọ̀dà táyé ọ̀gbọ́dọ̀ mọ̀nàyàn bó ti sọ fún ọ̀dọ́ ọ̀gbọ́n ni. bàbá mi ò ṣe é mọ̀ nígbà tẹ́ ti bá mi sọ̀rọ̀ èmi ti jáwọ́ bàbá mo mọ àwọn tó lù. ọmọ wọn lọ́ọ̀rẹ́ mọ́ bá wọn fà á ibi ìjọba ń bẹ́ lù ìjọba bá ń dá sí. bàbá hmm? ẹjọ́ tó rọ lọ mo fẹ́ kẹ́ ṣèrànlọ́wọ́ kan. ẹ sáà wò. bàbá ṣe rí àwọn ọkùnrin tó ẹ pé àwọn obìnrin náà máa ń pàjá yìí mo fẹ́ tàṣírí wọn. mo fẹ́ tàṣírí wọn. bẹ́ẹ̀ni. lónìí àwọn yóò lọ ọdún. ẹ kò sí wàhálà iye kí ẹ dábàá fẹ́ tó máa ná mi máa sàn. ọ sàn. máa tàṣírí wọn. ifá o kálọ kíá. àǹkẹ́ o lẹ́yìn gbogbo àwọn ètùtù tí mo ti ṣe fún ọ pátápátá yanyan àṣekágbá rẹ lélẹ́yìí. torí ẹran àgbò tí ń bẹ yìí gbogbo ẹni tó bá perí rẹ níbi pátápátá aburú ọmọ sóńtọ̀ ni kó ṣe jẹ́nu yóò sì rí náà nù fọkàn rẹ balẹ̀ tó bá ti rí lẹ́yìn rẹ kó gbé egun lójú tó bá ti fojú kàn mí kò ṣàlàyà kò sí bàbá ńlá kó ẹni tó fi dàgbà gbé bàbá ta ló fi pín kó balaba ń èmi ni mò ń sọ̀rọ̀ àrífàlájogún. àgbàjá àgbàjá àgbàjá pẹ́tẹ́ òrìṣà wọ́n sọ̀kalẹ̀ sórí apáta ayé wọ́n sọ pásẹ́ wọ́n fẹsẹ̀ sẹ́ ọ̀sẹ̀ méjì kọ́sẹ̀ ìgbòho wọ́n kàn nítorí àìkẹ́ mo fi ń pe gbogbo yín lónìí òkè dámi lóǹkẹ́ jẹ́mi ní ihò tèmi gbogbo ẹni bá ra gúrú wa ǹkẹ́ káburú ọba ẹni tó bá lọ kúrò ikú apá àpakú àpafọ̀n àpáyàkàtà tó níta mẹ́ta kò ní bẹ́ẹ̀ kọ́sẹ́ bẹ́ẹ̀ tó ń tún fọ́ǹtò jùbọ̀dọ̀ ọ̀kọ́ yóò kú orí ẹ̀ òfin dání. àìkẹ́ ìyá gbẹ̀rẹ̀ alẹ̀ báyìí bọ́ọ̀ bá ti ń lọ toró ti dàrọ̀ níbo ti wà yìí bó ṣe ń lọ yìí o gbọ́dọ̀ wẹ̀yìn tó o bá wẹ̀yìn o lè dìyọ̀. yọ́pà yẹn abilọ̀jẹ̀ tí o lè sáwó kí n tó sáwó mo ti ń sóògùn òfin ogun ti sẹ̀ gbóògùn lájà ẹ̀ sọ fún arúgbó kọ́kọ́ arúgbó ẹ̀ mọ bàbá tèmi ó sọ̀rọ̀ lọ́la. ìkan náà wà kọ́ńpìlìsì rere ọmọ tí àwọn pípù tí mo sọ fún yín yẹn ọmọ tó ń tọ́jú kù sí lọ́wọ́ rere. ìgbọ́ ẹni tó bá wọ̀ ọ́ mo ṣe wà ẹ́ sìn tójú ẹ dàbí ju ẹni tó mú wá láti inú abúlé ta ló lè bílífù tó lè máa ṣe ní ìwà báyìí lẹ́kọ̀ọ́ ẹ́ jọ àwọn owó náà kò bọ̀ fún ẹ tó ní kò jẹ́wọ́ tó jẹ́wọ́. mi ń ṣe ọ̀daràn débi pé máa máa bá àwọn ọ̀daràn kankan sọ̀rọ̀. ayé òkè wò filẹ̀ wò bẹ́ẹ̀ni ló ló bá bẹ́ẹ̀ ló ṣílẹ̀ òun òwe ìṣẹ́nu sórí wò mí sórí táǹtì máa máa dì pẹ̀lú ẹ̀ ẹ̀mí ẹ̀ á gbọ̀n kí n sọ fún ẹ tí máa máa dì pẹ̀lú ẹ̀ máa ní kó nù ẹ̀ débi pé ẹ̀jẹ̀ àjáde lójú ẹ̀ táàmù tó máa máa jẹ́wọ́ àwọn tó ń kó bọ̀ fún ẹ̀ ìwọ bùn nígbà táàmù tó ń jẹ́wọ́ wo ẹ mú padà lọ sínú sẹ́ẹ̀lì ẹ chíǹjì sẹ́ẹ̀lì ẹ fi sí ọgbà àwọn amúrọ̀bà tó bá yẹ kẹ́ ẹ fìbọn fọ́ ẹsẹ̀ ẹ fìbọn fọ́ ẹsẹ̀ ṣórí táàmù tó máa máa jẹ́wọ́ ìwọ bùn ní mọ táàmù yẹn mo kó wájú mo ṣé wọn ẹ̀ lọ́rọ̀ ẹ̀ um, sir, that, that reminds me, sir. Yeah. Ó ní àwọn méjì kan sáré. Ọlọ́run fẹ́ rí So, mo dẹ̀ try to convince wọn kó so fún mi nǹkan tó fẹ́ wá bá yín insist mi ìwọ̀n bóyá kí n àlá àwọn kọ́ rí yín. Ṣé ọkùnrin ni No, obìnrin méjì. Ẹ eh, no problem. You can hold it kéré wọn. Ṣé àmà ní purpose kò dára kò tọ́pẹ́ rẹ̀? Jẹ́ Jesus. Hey, crime everywhere. Kí ló dé? Ẹ pẹ̀lẹ́ máa ọ ṣé wa. Ẹ ká sọ sáà. Ẹ ká sọ. Ẹ sá. Ṣé wa ok? Ẹ lè fún ìṣòro ẹ sá. Ẹ pẹ̀lẹ́ máa ṣé wa ok? kí ni mo ṣe fún yín? èmi là ń tí mo ń pè lórí fún mi mo ṣàlàyé àwọn àwọn bẹ́ẹ̀sì. ok ok ok ah ẹ pẹ̀lẹ́ ṣé wàá pa ẹ dẹ̀ fún gbogbo ẹ̀ ọ̀rọ̀ yẹn ẹ ṣe sọ fún mi ẹ mọ understand ẹ jọ kí ni nǹkan tí ẹ wá rò pé a lè ṣe lórí ọ̀rọ̀. ẹ wọ ọgá ọlọ́pàá mo ti mọ nǹkan tá a lè ṣe sí because ọmọ tó yẹ ká mọ̀ pé inú àwọn bẹ́ẹ̀ sí ló gbégbé yẹn fẹ́ni tó fi ṣògbó owó ọmọ tèmi ni ọ̀dọ̀ mi ló ń gbé ìyẹn ni wípé ẹ̀yin mọ ẹni tí ó jẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n fi lédi yẹn ṣe owó yẹn. bẹ́ẹ̀ ni sílẹ̀. ṣé rí nǹkan tó máa hápò ni pé ẹ̀yin fúnra yín a máa ní ìdìrọ̀ lọ́wọ́ yín because tí ẹ bá ràn wá lọ́wọ́ kò sí bí a ṣe fẹ́ rí àwọn arábìnrin kò sí bí a ṣe fẹ́ rí wọn tẹ́ ẹ̀ bá ràn wá lọ́wọ́ kò sí bí a ṣe fẹ́ rí wọn ẹ̀yin lè máa help wa láti lè mú un ṣe understand. mama ẹ jẹ́ kí mi kàn mí níbẹ̀ yẹn ẹ mọ̀ tí má lọ darapọ̀ mọ́ wọn á fi set wọn up mo are very sure wọn á fẹ́ gbé mi fún kan náà àwọn babaláyé wọn yẹn then àwọn ọmọ báyìí máa ní èèwọ̀n down so that wọn á lè mọ̀ bọ́yìn máa bring God to book ó ti yẹ yín tó bá dẹ̀ ti gbé from there èmi á lè ní èèwọ̀n down àwọn ọmọ báyìí máa mú wọn. ìwọ ò lè ṣiṣẹ́ yẹn ah, ah ọmọ tó tú àṣírí fún wa gangan la máa rán ọmọ pé wọn ti rí fẹsì yẹn rí òun gangan la máa fi sẹẹtì fún owó lè ṣe wọn mọ wọn dáadáa. a ọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ wà mẹ. ẹni tó táṣìírí pé wọn fi léde ṣe oògùn owó ẹ mọ. bẹ́ẹ̀ni ọmọ tèmi nìyẹn. fine ìrànlọ́wọ́ tẹ máa ṣe fún mi sìn ẹ máa bá mi kẹ́ẹ̀tì lédi yẹn wá àwọn tó ṣe à ṣé tẹ bá ti fi lédi yẹn lé mi lọ́wọ́ ẹ̀yin fi yẹn sílẹ̀ fún wa iṣẹ́ tàwa nìyẹn plan tí mi fẹ́ plan ó wà nínú wa ó dẹ̀ mọ̀ pé ọlọ́run á fún wa ṣe lórí iṣẹ́. ọ̀gá ọlọ́pàá ọlọ́run á ràn yín lọ́wọ́ ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn wọ́n ti fi sọ máma lẹ́nu gan ó gbé irú ọkàn ọyàn pé bíyá máma ló ń fa àwọn ọmọ ọṣẹ oríṣiríṣi kó jẹ́ rí bẹ́ẹ̀ yálà lùbáríkà lélẹ̀ yálà àánú tàwa lélẹ̀ wọ́n ti sọ lẹ́nu gan ẹjọ́ torí ọlọ́run ọlọ́run á fún yín ṣe. àmín àmín náà àtẹ̀yìn náà because òun ṣàwa nìkan aráàlú náà gbọ́dọ̀ ran ọlọ́pàá lọ́wọ́ láti lè rí gbogbo àwọn ọ̀dà àwọn ọ̀bàyéjẹ́ láti lè máa rí wọn mú tẹ́yìn bá ràn wá lọ́wọ́ sí báwo la ṣe fẹ́ ṣe understand tá a sọ fáwọn èèyàn ni ẹbí tẹ bá ti rí information ẹwà ọlọ́pàá ọlọ́pàá ò kì í ṣe ọ̀tá láàlú ẹ̀yìn ẹ̀rọ sí báyìí ẹ má ẹ má tún fẹ́ yẹ ní ìṣẹ̀ṣọ́ ayé ẹ kí secret. Angelina ṣorí láti ìgbà tí wọ́n ti rí ẹ bóyá olú nǹkan fún mi ní harem ma mind mi kàn pick ẹ anyway welcome to our next ní agbára ọlọ́run kò ní regret for joining sórí trip ten lọ mo ti bá honorable sọ̀rọ̀ two hundred k ló máa fún yín each. ẹ eh? two hundred thousand níbi ní kọ́tọ́ ìwọ ní kọ́tọ́ wò wó bíbà kí ló ṣe tá rẹ̀ ń gbọ́nà ẹ eh? tó ń ṣe bẹ́ẹ̀ ń tọwọ́ ọmọ ọmọ kú lọ́wọ́ ẹ kí ni problem ẹ wo ibi báyìí ṣó owó tó fún ẹ yẹn ó gbọ́dọ̀ fọwọ́ kan o torí ṣó rò pé pípà là ń san bíbà yìí ni tó bá dé bíbà yìí tán tó kówó yẹn débi láì ṣe máa fẹ́ ní títì ẹ tó ń pọ́n bí ẹni tí nǹkan ń ṣe ah o ti ṣó pé àti jẹ́ gidi níbi tó ti ń bọ̀ ah ah ó ṣàtìyẹ wọ. ah sure fi yé mi ẹ mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ dé lóhùn. listen and listen good sórí ibi tó ń lọ yìí má jẹ́ kí oúnjẹ pẹ́ láyò o jẹ́ kó mọ̀ wípé òun wá join wa nínú kò bá honorable ṣeré gidi gbogbo àwọn stars tí mo kó ẹ yẹn ó ti yí ẹ jẹ́ kó ròyìn dáadáa fún mi ò ṣe ti gbọ́. flikin mama àwa ń kọ́ ṣe àjáde. ṣé kò rèé ó fẹ́ parẹ́ ni àìgbà olè ṣì dé kan. bọ́ọ̀sì mama kò tí ì rẹ̀ wá nà. Ah, Ngozi ó jẹ́ ìrora kó má ṣe rẹ̀ léṣe ṣọ́ọ̀fì ṣí ẹ ni. every moment náà ló fẹ́ máa ṣe. nígbà ah, ah, tó ṣì jẹ́ kọ́ńtọ́ǹsì tó fẹ́ parẹ́ ni. ẹ mọ̀ pé tíṣẹ́ bá ṣe wọlé tí lówó ṣe ń gara sí. wo àánú ẹ ló ṣe mí àbúrò mi àánú ẹ ṣe mí gan. ẹyẹ ìjọ ẹ ara yín jà rẹ. ó yẹ yẹ yẹ mu tẹ máa mu pẹ́ndẹ̀ kára yín lè dúró re. <laughs> iṣẹ́ ìtẹ̀rọ wa ti a máa jẹ gbígbẹ a máa retí. Angelina ah, mo ti rí kíjọ mo ṣe kò ní kú tirẹ̀ yìí ó dáa n kò mẹ́ni máa dá dùdú rẹ ti ìyàwó àná bí Angelina èmi náà rí oyè mo ti rí ilé ìtọ́ mo ti ń rọ́kùn lóríṣiríṣi ṣùgbọ́n tèmi yóò rí láì láì ah! fáwọn gbogbo àdé èèyàn máa táyé rẹ ṣe máa ṣìkẹ́ rẹ máa ṣe oúnjẹ pé káwọn ọ̀rẹ́ rẹ bá ní ẹ̀rọ àgbà lè tó padì padì jẹ lè pa táyé rẹ ṣe láì àbí màmá wà wà wà wà wà o mọ̀ máa ṣẹlẹ̀ nà á má ṣe o ṣé kìíní ìgbé mi nínú wí mi ná ó fẹ́ kí iṣẹ́ ẹ̀ jẹ́ pé káwọn ọ̀rẹ́ rẹ bá ní ẹ̀rọ àgbà ọmọ àgbà lè tó padì padì lè pa ṣe tirẹ̀ kó yí dà ẹ́ wí mi kẹtẹ tó rò yàrá yàrá làwa gan ti ń gbọ́ kìkì àṣẹ bẹ́yìn ni ọ̀dọ́mọdé olówó <laughs> ẹ wò. àjẹ èmi èmi dédé sí mi eléyìí náà kọ. ẹ wo ṣẹ̀mí eré tí ẹ̀yìn ọ̀pọ̀ tí mo ń ṣe. à lẹ́yìn èyí kẹ́ ẹ gbà. mi là ara mi. ìgbà tí mò ń bọ̀ hmm. káàbọ̀ mo wá fẹ́ mọ́tò lexus jeep torí lexus jeep làwọn ọ̀rẹ́ mi ń gùn kiri èmi náà fẹ́ lexus. ó lè fi ìyá mi lẹ́nu bó ṣe dáa tó lẹ́fù lè yẹ kó máa le ìṣíṣe ẹ̀yẹ mọ́tò lè mọ̀ fẹ́ràn nígbà tó máa pé kí n kọ́ ẹ́sítéètì yẹ àdé rẹ́ǹjì ló máa ra ẹ àdé oògùn ni olórí gbàgbé ẹ ẹ bàbá lókè ẹ̀dá mi lóru o èmi náà rẹ̀ ló rẹ́ǹjì o èmi <laughs> màá ra rẹ́ǹjì yẹ ìbò bá máa jọ ńlá kó bá kọ kúrò nìyí tèmi ti rẹ̀ jọ lọ lórí mọ́tò àrẹ mo sọ̀kọ̀ ní máṣí àjọ lọ lórí mọ́tò mo lára ẹ mo lára rẹ́ǹjì yẹ n kò ráyè kí bá tẹ̀ ra rẹ́ǹjì yẹ bò bá máa dópin ọ̀sẹ̀ tèmi ti rẹ̀ àti yanjú ọ̀rọ̀ gbìn yanjú ọ̀rọ̀ nọ́mbà dédé ìkú rẹ̀ ti ń lò rẹ́ǹjì. irọ́ ni o. mo pàkan ẹ. ẹ èmi náà máa gbọ́ rẹ́ǹjì. Angelina mo ti rẹ̀ ah. àrẹ mo kí ni ìkókúrò lé lọ dàfin dàfin abó dàfin ìyókù mú àjọmọ mú ṣe pa máa mú ibi kìí ṣe pa alájà nínú yóò hmm, lọ lẹ́nu ìṣe nǹkan àti kí n bùdé ẹ̀sìn ah! ẹ jẹ́ kí n máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wá kó ah! bá pé ṣo kò dá mi lójú pé má ṣe wàá mú dédé kí wà pé kọ́ńtà mú sí wa. màá jọ yín lójú. lẹ́bí bẹ́ẹ̀ mọ jáde. ẹgbẹ́ bẹ́ẹ̀ máa bù fún mi máa jọ yín lójú. Angelina Angelina ah, ah. ní ọba lówó kí wọ́n bá ní ìgbéraga ìkúrú. Ah, àwọn ọ̀rẹ́ mi á gbà. Angelina láti ilẹ̀ bẹ̀rẹ̀ kó gbọ́ mi panumá àbúrò ìbá gbogbo ìjọ panumá àbàfọ̀ ìbá bàfọ̀ fọ́ ọ̀rọ̀ yóò kété bá balẹ̀ sọ iṣẹ́ àṣẹ ń tẹ̀lé dédé ìbá bẹ̀ sọ lónìí kó yá gbọ́ mi bọ́mọ orin kó máa wò bọ́mọ orin àgùntàn wò. èmi èmi Angelina ló wọ inú ilé tó lọ paradà tó lọ mú igi tó ń wé aṣọ pupa mọ́ tó ń bọ̀ wá bá má jọ ẹ lójú. Ifá lọ. Báyọ̀ ń gbé yá akọ́lé tó fi dàgbà nìkan. Bàbá, ara àwọn ọ̀bàyéjẹ́ tó ń fi àwọn obìnrin ayé òde òní tó ń fi wọ́n ṣẹ́ṣó tó ń fi wọ́n ṣògùn owó ara wọn ni. Ìdá èmi ló la pé lè wá bá. Ah. Mo wá lọ bẹ́ẹ̀ tiẹ̀ mú ẹ̀rọ bọ́ọ̀rẹ́ wa ṣẹlẹ̀ gbọ́ orí ìmọ̀ àjẹkù àṣìfìlà iṣẹ́ wa jìyà níbí o ó gbé ẹ̀rọ kó wájẹ́ sọ́gbọ̀n wájẹ́ sọ́gbọ̀n ìyà ó gbé ẹ̀rọ kó wájẹ́ gbani o torí pé kí ni mọ́nàmọ́nà kàn kì í ṣíjú ẹni máa pa akọ ìfọ́nù fẹ́ ṣíjú Olódùmarè ẹgbẹ́ ikú ló sọ̀rọ̀ àtẹ̀rù rọ̀ tútú kárọ̀ tútú kárọ̀ ọjọ́ alẹ́ sùúrù aṣọ ẹ̀fú báyọ̀ bá wà sọ̀rọ̀ bá òǹdó lóògùn gàgà ẹ̀yìn bá wọn lọ́jọ́ àfọ̀dálẹ́ múre. yọ bàpẹ́ lápẹ̀kún rẹ̀ ká ló ti fún ọ ọ̀sẹ̀sìn lónìí ní mọ́tọ́ bẹ́ẹ̀ fún ọ. bẹ́ẹ̀ ni mọ́tọ́ jẹ́kújẹ́kú lọ òsàtòsà lọ awújáwọ lọ awo amọ kéwàwókáwọ yẹni ọ̀daràn lónìí ọ̀sẹ̀sìn ayé mi ni mọ́tọ́ bẹ́ẹ̀ fún ọ. fún ara ni wọ́n fọ̀ lọ́lọ́pàá lọ́wọ́ tó sì sẹ̀sìn tẹ́ jẹ́ pé ń sí apá yín ọ̀ka yín àfi kẹ́ ẹ̀fọn ọmọ ọlọ́mọ sòògùn awo ni wa awo ni. awo awo wa awo. funfun ni mi. funfun ni mi dẹ. pẹ̀lú bí ara rẹ̀ wọlé fún wa. ògbóló bí wúlẹ̀ ojú ẹjọ́ lẹ́nu. ògbóló bá àgùntàn ju ẹjọ́ lẹ́sẹ̀. ó ní fẹ́fẹ́ àràmọ́jẹ̀bí àràpàgbẹ́ wúrẹ́ olóhùn jẹ̀bí. ọ̀pọ̀ àgùntàn ó ní ọ̀sẹ̀ mi lọ́rọ̀ mi kí n bá mú ọ lẹ́rú lónìí ọ̀sẹ̀ mi lọ́rọ̀ mi kúrápútẹ̀ pé ìṣe yín ni lọ́jọ́ báyìí ọ̀dọ̀ ọlọ́pàá yá. jọ́ bọ́ọ̀bọ́ọ̀lù ọ̀dùnkẹ́ òṣọ́ báyìí wọ́n ń di ọ̀ èmi ọgbà mi láyà yóò kò ní dá abẹ́ tó fi ọ. sọ mo ti bá lókè sọ ó dẹ̀ ti rẹ́dí àti corporate in fact ó ti sọ fún mi pé òun máa ń lọ sí gbogbo ibi àìdá ọ̀tá àwọn chiefs àti ibi tí àwọn girls ń ti ṣe àti and um, as it is now mo ṣe ń bá mi sọ̀rọ̀ lẹ́wọ̀n ó fi ń yé mi pé àwọn chief yẹn kò ṣe ọkùnrin wọn kò ṣe méjì. Um, so mo wá wò pé iṣẹ́ yìí kò ṣiṣẹ́ kan tí ìdáṣe máa guys kó tẹ̀lé lọ sí operation láti wọ arrest guys. Okay. nǹkan tí o sọ yẹn nǹkan kékeré ṣe ti yọ sórí kéèsì yìí mo ní interest nínú ẹ̀ èmi fún ara mi máa tẹ̀lé àjọ máa lọ ṣiṣẹ́ yìí máa kó yín police àti àwọn ọ̀daràn yẹn tí wọ́n á lè mú báwa gan ṣiṣẹ́ nínú tẹlifíṣàn wa yìí ẹ̀yin ni mo ní láti bá sọ̀rọ̀ màdàm ẹ torí ọlọ́run ẹ má fọkù àwọn lórí kéèsì because tá a bá tẹ̀lé e débẹ̀ tá a bá lọ rí wọn mú ṣe mọ̀ pé wọ́n ti kó formation fún àwọn ọlọ́pàá wọn kiri everybody wọ́n máa sá so àtẹ̀tí fail yẹn ẹ abẹ́ yìí. ẹ wò sá kò sí problem gbogbo details ọ̀hún pátápátá ló wà lọ́wọ́ mi yá kí ni iṣẹ́ tí mo ṣe iṣẹ́ tí kò síbi tí mo gbà náà èmi ń fáyín máa bá mú wọn tó máa tó ìjọ kọmíṣánná tó yẹ pé kọmíṣánná máa rí ojú àwọn aṣebi àwọn ènìyàn ibi irú àwọn ilé ìwòrán gbé nàìjíríà náà àwọn tó to da nàìjíríà rú nìyẹn crime crime everywhere all over the world ló so Nigeria lẹ́nu no madam yes, i really appreciate you god bless you. Oh, um, madam, madam, madam. Uh, ṣé. Sure.

ló ṣẹlẹ̀ wàá tó mọ nǹkan tó ṣẹlẹ̀. ọmọ àlè. ṣó ti yẹ. eré làwọn bá ṣe gbà yín bóyá. wọn á tètè jọ ìjọ máa jẹ ẹsẹ ọ̀rẹ́ ẹsìn ọgá ẹ là á gbé kú ewu mi èrè. ọ̀gbẹ́ni àwọn kan tó kún ní ogun ojú ẹ ṣé ó ṣe. Yọ́bẹ̀ ọ̀rẹ́ wa kan náà ni. Ṣé kó ra fara wa lè ṣe láì ní wàhálà? Ẹ̀yin ọba yìí jẹ́ nílé, ẹ̀yin ọba yìí jẹ́ obìnrin ẹ ló ń ta àwọn ọmọ ọlọ́mọ ẹ̀ ń kó wọn ẹ̀ ń dísí fún wọn bẹ́ẹ̀ máa gbé wọn fọkùnrin àṣẹyìn ló ń ta wọn fún àwọn tó fi wọn ṣe òògùn owó ni ẹ máa rí nǹkan tójú yín máa rí ẹ máa regret life yín ẹ wọ wọ́n sọ̀rọ̀ ilé ìyàtọ̀ sí àwọn tẹ́ ń wo àsìkò change la o ṣó ti yé yín. ó yẹ kí n ti ẹyọ kọ̀ọ̀kan yín lẹ́sẹ̀ ẹ má wọrí o ó bà ní kò tí bàjẹ́ tá ẹ máa sanwó ẹ. Ah! nǹkan tẹ́ ẹ ṣe ẹ máa sanwó. kí ló ń ṣe fine boy ní pé kò mú kòkòrò ra jẹ́ kò mọ sí i kò yí ẹ pẹ̀lú bóyá handsome yìí àbúrò nǹkan tí mo rí ni bàbá yìí fẹ́ àyẹ̀sẹ̀ ọ̀hún òṣìṣẹ́ ọlọ́pàá. yìí orí sí o tó bá filé tèmi ni màá pa àwọn pípì dànù. ìyá yìí ikú rẹmọ tó jẹ́ pàdé yín gan tó jẹ́ ọ̀gá yín ó fi tiwa ṣe ọ̀gá ni. ẹjẹ lèèyàn ló wà ń ẹyìn ló ṣe é kò lọ. ẹ bá bá kàrọ̀ lé wa lórí èèyàn ló ṣe é ṣe pa èèyàn lọ iná láti máa yan pa. àwọn náà wà lára wọn. ẹni ọlọ́wọ̀n ní ọ̀rọ̀ ṣòyìn ní wọn bí wọ́n ṣe. àti oníṣẹ́ náà máa pèlè yín lórí. ó ti tẹ́lẹ̀ lọ́wọ́ ti tọ́jú náà tó wà ní. ṣé náà wà ń bẹ́ẹ̀ wà lára wọn. àwọn náà ń tẹ́lẹ̀ ìṣòrí kú dáa. ṣe bá tún rí ṣe bẹ́ẹ̀ rí. kí gbogbo yín o. ṣe bẹ́yìn náà rí pé ọlánú kan da ajá tó lọ lé ẹkùn tó bọ̀ ó yẹ káàkiri kú ewu. bẹ́ẹ̀ ni. ṣe bẹ́ẹ̀ rí pé tèmi tọpẹ́ báyà bí kò tọpẹ́. ó tọpẹ́ tí n bá sọ̀rọ̀ ẹni ìyá abẹ́ o ti kọ́ra jù kí ní kọ̀kìnì kan ṣé ẹni pé jà yín ni mò ń pè mo sọ fún kẹ́ má lọ sọ́dọ̀ àwọn ojú kejì ṣe bẹ́ẹ̀ nìkan tó gbẹ̀yìn wọ́n ń sè wọ́n ti wà nú ẹ̀wọ̀n ti fẹ́ ọ̀hún ṣara rin. ibẹ̀ ló máa rà sí ibẹ̀ ló máa jẹ́ sọ̀rọ̀ no story. àbí o tèmi tó pẹ́ àbí kò tó pẹ́. gbọ́dọ̀ mẹ́ta fún ìyá abẹ. gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀. ẹ wò ó mọ́ kí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi gbogbo ẹni tó bá yẹ ká kí ẹ wò ó jẹ ká o ẹ wò ó jẹ ká kí màmá bẹ gan o ọpẹ́lọpẹ́ ìyá bẹ ẹ ráwọn ojú kejì wa ní ìsìn yìí tí ẹ pàjọ ń ṣiṣẹ́ yìí ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pẹ̀lú ìṣẹ̀lẹ̀ sí wa ẹ ká dúpẹ́ lọ́wọ́ màmá bẹ gan o. bòsà mẹ́ta fún ìyá bẹ. bòsà bòsà bòsà. wo ọ̀rẹ́ ọ̀rọ̀ ló sọ òparọ́ pàápàá jùlọ irú èmi báyìí ṣe bí bẹ́ẹ̀ ni mo wà ni mo ti ń jẹ ni mo ti mu ọmọ ẹni mi náà wọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé mi ò pẹ̀lú àwọn tó kú ń bẹ̀ hmm. mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ọmọ ìyá mi ìwọ gan lè ẹkọ máa pè ní ajá tó wọlé ẹkùn tó bọ̀ wàláì mo kí ẹ kú oríire. o ṣí ọ̀rẹ́ mi a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́dọ̀ ìyá àgbẹ̀ la máa wá ìyá alálùbáríkà ìyá tó da olúwa máa ṣe o ọ̀rẹ́ mi oyè wo ló yẹ ká fún ìyá àgbẹ̀ mi. ẹ̀yin èèyàn mi wọn ní téèyàn bá ní ìyá tó tó gbójú tó tó fẹ̀yìntì ìyá àgbẹ̀ ọ̀gá nìyí ṣé wá rí lẹ́yìn a fẹ́ fún ìyá wa yìí ìyá àbí a fẹ́ fún lóyè. ẹ tọ́ ni ló bá tọ́ ẹ ló bá tọ́ ṣé wá mú orúkọ oyè ìyá bẹ̀ a fẹ́ gbọ́ a fẹ́ gbọ́. dókítà ọ̀sán ọ̀yọ́ dókítà bẹ́ẹ̀. ìyálóde ọ̀ṣọ́ ọmọ. oṣù wọlé ká eruku wọlé kọ́lé kọ́ máa gé the time is quarter past two náà kó kó wọlé torí wà tá a wéwé bọ́lá lè wà lérè. ẹ̀wẹ̀wẹ̀ ilẹ̀ ẹ̀mọ́tí ilẹ̀ your man say one two when Tell me the things you want to when If not shy you go pop to when Àwọn ohun sẹ́wọ̀n bí boys to men ha má lọ wá oyè lẹ́gà mo gbá wọn tèmi sórí bíi ti mẹ́dà we are supporting Mayweather ṣebí because I dey say it's illegal. Overcome yeah. is the second wife of love and why I go look back never. never. If you are getting it, getting it, getting it, getting it, then you are clever. clever. No, there shall be showers of blessing, showers of blessing rain on me. The time is quarter past two káwọn ló ṣe wọlé káwọn eruku wọlé kọ́ọ̀lé kọ́mádé the time is quarter past two dé láwọn pópó wọlé tọ́jú wa káwọn wéwé bọ́ọ̀lù lè wà léré. ẹ̀wéwé lẹ́gà ẹ̀kọ́ tí lẹ́gà ẹ̀kọ́wé lẹ́gà ẹ̀kọ́ ọmọ lẹ́gà.